Please note, views and opinions expressed in the course of this program do not represent that of OTV. Therefore, this channel is not liable to any legal action that may result from this program. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ sì káàbọ̀ sórí ètò ọmọ Oòduà tó ń dé sójú ìwòran yín o láti iléeṣẹ́ ìkànnì Wo TV níbi tá a ti ń dábẹ́ ẹdún tá a ti ń rọ̀ bí òwe. Mo jẹ́ pé ọba náà ló kó forí ẹ̀bà fákùkọ tiwa o. Ẹ kú gbogbo ọjọ́ ti rí báwọn lọ́dọ̀ yín lọ́hùn ajé ti gbogbo ajẹ sọjà yín ti ta wàràwàrà torí pé tó dá mi lójú náà ni pé ọmọ ẹ̀ta ní kọ́kọ́ ta o kí gbogbo ọmọ ẹranko tó ta pátá àdúrà mi ni pé ajé àfilẹ gbogbo wa sílé ògúngún sọ ní sọ bòjá fọdẹdẹ gbọ ṣe gbogbo àwa òkùnkùn ní balaye fọwọ́ tayé gẹ́ngẹ́ tó ètò ọ̀hún náà ló tún balẹ̀ bẹ́ẹ̀ wà ra òjò sójú lè yẹ wá wùn mí ẹ bá wa pèrè fìdí àbẹ́ máa fìdí tí a pèrè mọ́lẹ̀ kákọ́ lágbàmì ètò tòní ká máa bá kìnìún bọ́ba àdìṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe tiwa tẹ́tí mọ̀ wá mọ̀ lánàá kó tó dùn ní. àdìgbò lódodo ràwọ̀ yín náà rèé lórí ètò tòní bó bá ti wá yegun ó máa ń yọrẹ ni bó bá ti yá yẹn tẹ̀lé mi ẹ̀já lọ lórí ètò tòní kájọ mọ bí kìnìún ọ̀hún kájọ mọ bó ti fẹ́ rí ẹ máa bá mi láìkì o ẹ dẹ̀ máa ṣíà kẹ́ ẹ máa bá mi subscribe ẹ jẹ́ kí wọ́n gbọ́ wa láké kí wọ́n gbọ́ wa lóko káwọn tó wá rògbò àga náà má bọ́ kí wọ́n bomi ọgbọ́n mu ń torí pé ètò ọgbọ́n rèé níbẹ̀ náà lájọ ń fúnra wa lómi ọgbọ́n mu ó ti yá ẹ̀já tẹ̀síwájú lórí ètò tòní. wọ́n wà ń kanu ẹ̀. bọ́ bára lẹ̀ lọ́wọ́ wọn kò sí wàhálà. orí ọpẹ́ yìí ni mo láǹfààní mò ń bá gbogbo wa dún wípé ọpẹ́ àdúró tán o. wọ́n wá pe ààrẹ Gani Adams nígbà tí wọ́n pe ààrẹ Gani Adams wọ́n wá mọ̀ wípé báwọn bá ṣe summit security summit ní south west táwọn ò bá fi olóyè mọ́jà sọ́lá síbẹ̀ ó rí security summit yóò ṣe. olùsìnrán ẹni táwọn ọba ò kà fún tẹ́lẹ̀ tí wọ́n rò pé ó ti lè bú yàn ó ti lè sọ̀rọ̀ jù kò nínú àwọn náà wá padà ní pé á ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ́rọ̀ ti ń ka arákùnrin lára ní fi ń sọ̀rọ̀ àwọn ọba yìí wá rí wípé kèé ṣe kó láfojú di olóyè mọ́jà sọ́lò láfojú di ó rí ìbínú ló bì ní yorùbá fi nínú bíbí mo fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfú mu ọ̀bẹ̀ ọlọ́wọ́ ẹ̀ adífá fún orí adẹ́tọ̀ àbìwò àpẹ̀lẹ́. àbínú ẹ̀yìn ṣe tó kò ní ọ̀nà kórìí ṣe security summit wọ́n wá wò pé ẹjẹ́ àpè gbòòrò bí ò bá sílé ẹjẹ́ àpè é nítorí òun gangan ó mẹjẹ́nu nǹkan tí wọ́n ń pè ní ààbò fáwọn ọmọ Yorùbá. Bàbá Dámìn Ọládigbígbọ́ Sáláì. Wọ́n wá pé olóyè Májàsọ́lá sí sọ́mìtì níbi tá a ti rí Ọọ̀ni Ifẹ̀ tá a ti rí àwọn ọba kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá tá a ti láwọn kànrìnkànrìn. Ẹ jẹ́ ń gbá dórin dákẹ́. tá a ti láwọn kànrìnkànrìn tá a ti láwọn ọ̀tọ̀kùnrin lòlù wípé ogun rúgbọ́bọ̀ nílẹ̀ Yorùbá ìjàgboro ló ń gorí iná yìí ọ̀tẹ̀ olóṣèlú àti Fúlàní ti ń sọ orírun Yorùbá dèrò ẹ̀yìn níbo ni gbogbo alágbára wá fẹ́ bá yàrá já iná ti ń jó lórí kókó àgbàdá tí wọ́n ó dún ọba ó ti pọ̀sùn gẹ̀gẹ̀ sí wíjọ́ ikú ti ń pelégédé ìkòkò ọbẹ̀ ń ṣòfò láyé ọjọ́ sí gbọ́mọgbọ́mọ là á gbọ́ láyé òde òní ó ti gbé ó ti di à ń gbé ọba gbé baba kìí ṣe gbọ́mọgbọ́mọ mọ́ gbé baba gbé baba lódì níjọ́ wo lẹ ti gbọ́ gbọ́mọgbọ́mọ wá ni wọ́n ti gbé baba lágbájá o wọ́n fẹ́ gba owó báyìí ó wá kọ́kọ́ tó lọ́pẹ́ wípé àti Ọ̀ọ̀ni Ifẹ̀ àti gbogbo àwọn ọba wọn wá rí i pé Sunday Igboho ó tọ́ sí ẹgbẹ́ mu security summit yìí lọ́dọ̀ tèmi ó tó lọ́pẹ́ lẹ́ẹ̀fi wípé ibi à ń lọ àti ìrìnbọn bèbè ibẹ̀ ibi à ń lọ ọlọ́run tí láǹfààní ó ti mú wa bọ̀ ń bẹ̀ bá a bá ti débẹ̀ ibi àti ń bọ̀ la wà mọ́ a ti sún síwájú. nígbà tí àwọn ọba ti pawọ́pọ̀ tí wọ́n ti pagbára pọ̀ pẹ̀lú wa bá a bá ti wá ní nation gbà tó bá ṣe wípé surveillance náà láàyè ní south west tí àpò ó fi wà fúnra yorùbá táwọn èèyàn wọ́n fi lè dáko tí wọ́n fi lè jẹ ẹ́ orí ẹni tó ń sunkún àti jẹ tó bá rí gàárì náà kó tètè máa mú ni o èèyàn tí ò láṣọ bí wọ́n bá pọṣọ kan sí lọ́rùn ẹ kí ò wọ̀ ọ́ orí láti bí ìjẹta mo wá rọ̀rọ̀ yìí inú mi sì ń dádùn nítorí ẹni tí ò fi ọ tó wá dàgbà ń pè ọ wípé ó yá ọmọ wa ń bẹ bí o ọmọ wa ń bẹ bí o ẹ jẹ́ kóun náà bá wa sọ̀rọ̀ tí olóyè Májàsọ́lá wá ní lóòótọ́ èmi náà ti bú ọba rí àmọ́ mo rí pé kò tọ̀nà ibi tó ti di ìkìlọ̀ fún gbogbo àwa agitators àbí gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ olóyè Májàsọ́lá rèé ẹ má jẹ́ aláǹfààní láti bú àwọn ọba wa tó fi lórí èmi náà bó tiẹ̀ ṣe pé èmi èébú yàn tàyà àjẹtàyẹ ó wá bẹ̀ àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ àwọn ọba wa àwọn náà ti mọ̀ látàrí wípé odidi ọba aládé mẹ́rin láàrin ọ̀sẹ̀ méjì wọ́n sì gbé wọn wọ́n pa wọ́n ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ bàbá mi Sheikh Abdul Hakeem nínú àwọn náà dùn kò wá ṣe pé nǹkan kan ni olóyè mọ́jà sọlá ní táwọn ọba yìí náà fi wò bọ́lọ̀ ń bá ti gbèjà ìdá kí lolúwa rẹ̀ ti ń bínú sí. Si ni mo fi fàkókò yìí rọ̀ wá ẹ má wàá jáyọ̀ àyọ̀pòrá tí wọ́n ní àwọn Yorùbá nation yẹn wọn kì í gbọ́rọ̀ ẹ má jáyọ̀ àyọ̀pòrá èyí ló dàbí wọ́n ní bẹ̀ bá a ṣe di táwọn ọba wa tó bá ṣe pé rídọ́lá sísẹ̀mù àwọn ọba wa fẹ́ gbà wá lé fún wa let's accept it with faith tó bá sì ṣe wípé security ni wọ́n láǹfààní láti fún wa ní south west ẹgbẹ́ àgbà pẹ̀lú faith ẹ gbádùn ọ̀rọ̀ mi àti kú omi tànà àti ń tẹ̀síwájú bọ̀ díẹ̀díẹ̀ níbo làwọn bí tànà tá a bá wo gbogbo amfọ̀ sí wa àti láwọn Yorùbá ń bẹ̀. lágbájá ló ṣe olórí àwọn sójà ọ̀gá àwọn ọlọ́pàá yorùbá ni àti láwọn yorùbá láwọn ẹgbẹ́nu fọ́sìsì tẹ́lẹ̀ ṣàníwò ẹ̀ báwọn ọba yorùbá bá wà wò wípé ó dá o òkú òníwó rúru káwàá rúru tó bá ṣe pé security ni wọ́n láǹfààní láti fi lọ́lẹ̀ wípé ẹjá rìn báyìí ẹjá rìn báyìí ṣàìmọ̀ ìgbẹ́ olóyè Mọ́jàsọ́lá náà sọ fún wa wípé àwọn ti fi àjọ security méjì kan lọ́lẹ̀ ìfẹ́sowápọ̀ àti kankan ìrántí kejì tó bá wá ṣe pé méjì yìí la níná tó ṣe pé ìdáàbòbò àwọn èèyàn wa ní àwọn ìgbèríko bí àwọn tó ń ṣọ́ ìsáàfù tí wọ́n dúró sí ẹgbẹ́nu oko kọ̀ọ̀kan tí ò sí wípé à ń yíra wa gbé ẹ jẹ́ á wípé yes security náà ló dá wàhálà lẹ̀ báwo lèèyàn kan ṣe jíyàn kan gbé tí ò ní sí ohun tá a fẹ́ ṣe sí bó bá wá ṣe pé ìyẹn la rí gbà náà àbí regional system nítorí sixteen house of rep honourables àwọn ti fly motion wípé ká padà sí regional system wọ́n sì ń fly motion yẹn lọ́wọ́ ní house wípé let's split the power ká padà sí regional system regional system òun owó rẹ̀ la fi kọ́ cocoa house owó rẹ̀ la fi ṣàwọn nǹkan mèremère òun la fi ṣe NTA gbà yẹn owó kòkó táwọn awólọ́wọ̀ kó jọ láyé western regional tó bá ṣe pé regional system yẹn la rí gbà ká tẹ̀lé àwọn ọba wa nígbà tí àwọn ọba wa náà ti ń pe àwọn èèyàn wa dá sọ̀rọ̀ wọ́n ti ń parí ọ̀nà káká òfò wọ́n ti láǹfààní wọ́n ti ń pe olóyè Sunday Igboho síbẹ̀ orí ni mo fi pè é ní congratulation and warning à ń bọ̀ níbẹ̀ ni díẹ̀díẹ̀ níjọ́ abá bímọ kọ́ ni ó rìn ọmọ wa ti rákò bọ́bá kù díẹ̀ tí ń fẹsẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀kẹ̀tẹ̀kẹ̀ ó ṣe tán tí ó rìn ni o. tá a bá wo àwọn ìgbésẹ̀ kan tí ò ṣe sọ lórí agbágbé tí ààrẹ ń gbé ìyẹn ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dọ̀ tèmi mò ń wò pé ah, kí ni máa yín ṣe yìí gẹ́gẹ́ bí central bank tí wọ́n dá padà sékòó ó wá yẹ ká lo initiative wa káwa fọgbọ́n ṣe é orí wisdom and knowledge is required wisdom and knowledge is required gbogbo ẹ̀kọ́ láfi búùyàn gbogbo ẹ̀kọ́ láfi mọ̀lẹ́sìyàn gbogbo ẹ̀kọ́ láfi mọ táàgì àwọn èèyàn pẹ̀lú olóyè mọ́jà sọ́lá. So ohun tó bá fi mú odidi ọ̀ní àti àwọn ọba kànjẹ̀kànjẹ̀ àtàwọn tó ló kọ́lẹ̀ yorùbá ṣèpàdé tí wọ́n wá ṣèpàdé tí olóyè mọ́jàsọ́nà òtún wá sílé tí wọ́n wá tìtorí rẹ̀ ṣe zoom meeting is a congrats to us. yàwó lápẹẹrẹ nínú ẹbí rẹ̀ wọn pè ọ́ dá sọ̀rọ̀ ó wá dijọ́ kan olórí ilé àbí dáhùn lé wá pè ọ́ pé alágbájá amọ̀ nípàdé lọ́la ó mọ̀ yí pé wọ́n ti mọ important ẹ nínú ẹbí yẹn mi ò wá fẹ́ jẹ́ kó ṣe yí pé ilé tá a mọ fún wa àwa náà láàwò látàrí àyọ̀pọ̀rá ọ̀rọ̀ àsọjù èébú wàhálà ìjàngbọ̀n And yeah, let's utilize our brain and make use our senses. Ẹ jẹ́ á àwọn bàbá wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ayé ìgbà kan wà, àwọn ọba wa ò tiẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ nǹkan tí ń jẹ́ Yorùbá nation àbí olóyè mọ́jà sọ́lá rárá. Tá a bá wo ìnáwó òkú mọ̀mọ́ tá a ṣe, ọba tó wá bẹ̀ orí fóònù yìí ló wà wọ́n á tó twenty àwọn ọba mi tí wọ́n ráyè wá wọ́n fi ọ̀pá wọn ránṣẹ́ ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ wípé a ti kú omi tàná a ti ń bọ̀ wájú ó wá gba ká fọgbọ́n ṣe é ká tẹ̀ jẹ́jẹ́ orí onílù kò ní fẹ́ kí ó tú tá a bá ti láǹfààní tó bá ṣe western regional la padà sí tá padà sí old western regional tó ní kálukú tó yẹ pé ohun tá a bá ní à ń utilize ẹ̀ lọ́dọ̀ ara wa resources wa tí ò ṣe pé a ṣẹ̀ṣẹ̀ dábùdá ká tó pàṣẹ resources in south west tó jẹ́ pé gbogbo ọkọ̀ tó wọlé látòkè o láti orí omi lẹ́kọ̀ọ́ kò sí wípé a ṣẹ̀ṣẹ̀ lọ́mọ kówó jíṣẹ́ kò ń ṣe pé gbogbo góòlù tí wọ́n wà àlùmọ́nì àṣẹ̀ṣẹ̀ mọ́ lọ kówó jíṣẹ́ nìkan tó yẹ pé àwọn gọ́fúnọ̀sì wa ni wọ́n utilize ẹ̀ tí gbogbo páwà ò ní sí lókè pátápátá tí wọ́n break it down let's appreciate it. àwọn gómìnà wa ti wá mọ̀ pé ayé ti kúrò lórúkún. ayé ti kúrò lórúkún ojú gbogbo wa ti là. sísá tèmi tọ́pẹ́ pàlíkì sọ̀kẹ́ mú kí ayé ti kú òlórúkún ojú wa ti là ẹni tó bá fọ́lọ̀ news kan àṣà two weeks ago sixteen sixty honourables Flight promotion. they are going to regional system of government. wọ́n wọ́n wọ́n fly motion yẹn ẹ fi mọ̀ wípé. There is no one-sided government like before. Tá a bá fi wá láǹfààní security summit yẹn tó bá padà sèso oore tí wọ́n initiate gbogbo ohun tí wọ́n sọ ní meeting yẹn we are moving forward. Is it that we have regional system or we go back to Yoruba nation ọ̀nà mẹ́ta ló máa pín sí is it that we have regional system of government or we have security in southwest and it will be given to some adequate people to monitor it or we have Yoruba nation. ó yé wa so ohun tí mo fi wá pè ní wọ́nì ni wípé àwọn èèyàn wa àìgbọ́rọ̀ yé gbà mí àdẹ̀ kí understand àyọ̀pọ̀ra lè ṣàwọn èèyàn wa wọ́n lè ní ìgbà tí wọ́n pa àwọn ọba lórí àwọn ọba pé ẹ má jà lo negative words yẹn nǹkan kan náà ni ó léèyàn débì kan. ẹ gbọ́ ẹni tó láǹfààní tó ṣiṣẹ́ abẹ àìlèdọ́mọ bí tí wọ́n sọ fún ló fi gba kámú ló fi yẹn ṣiṣẹ́ abẹ. a sì dúpẹ́ pé àwọn kábíyèsí wa wọ́n ti rí nǹkan tá à ń ké fún wípé ìdáàbòbò sí àwọn náà ti mọ̀ wípé gómìnà tó bá fẹ́ yú àwọn kó yú àwọn àwọn ń tẹ̀ láwọn ọmọ àwọn lọ. It's a congrats and a good development to me. Uncle Agoro also accepted is a good development. Bí nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn, kò sẹ́ni tó fẹ́ pé Mọ́jàsọ́lá sí security summit. Wọ́n á wò pé kí ni? Dàgídídàgan ni wọ́n wọ́n ti rí àwọn Yorùbá nation bíi oníjàgídíjàgan eléèbú bọ́lọ́run bá ti wá gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tún bínú sí ó dàbí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń jẹta ni tí àwọn ẹbí wá jáde wípé ah báyìí báyìí báyìí ọlọ́run ti gbèjà wa kí ni mo tún fẹ́ mọ ọdún mẹ́wàá láka sí mọ́ no i don't fight that way bí o bá ṣe wípé ó ti lọ kàn mí níbi tí ò yẹ kó gún mi èmi ò bá yẹ wọn ṣe fracas mi ò ń búyàn bẹ́ẹ̀ tó o bá ní orí ẹ yí màá fi àmà dán orí ẹ. so that is it ẹni tó bá lè gbaṣọ lára èèyàn ta gbangba wọn gba tiẹ̀ náà. so that is it. Elijah appreciates a little bit that effort. Ká mọ̀ wípé àwọn kábíyèsí wa náà ti ń ṣiṣẹ́. Èyí tó bá wá pọ̀ sí ń bẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ wípé iṣẹ́ wa làpá. Security summit tí wọ́n ṣe yìí tó bá ṣe pé àwọn àjọ kan ni wọ́n organize tí wọ́n ní kí wọ́n dá security yìí lẹ̀ welcome development ni. bó bá sì ṣe pé western region náà la padà sí is a welcome development. ẹ̀ǹgbà lẹ́yìn ìgbà tí wọ́n ṣe security summit yẹn tán ṣe mọ̀ pé lẹ́yìn ìgbà yẹn làwọn Miyetti Allah declare arrest olóyè Sunday Igboho mo kí bàbá mi aláàjì Ibrahim Ẹlẹ́yẹlé mo kí yín o láti ìlú Èkó ọmọ Ẹ̀gbá ọmọ níṣàbí ọmọ agbègbè àkàlà ọmọ àfipàkọ àdúrálẹ kólẹ kẹkẹ ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ aláké ní ọmọ agbódó lọ́wọ́ ogun adéorí Ẹ̀gbá ṣẹkẹrẹ olówó ẹyọ àná tòdù tẹrù ẹyọ ọmọ Ẹ̀gbá lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn ní bó ṣe nílé bó ṣe lóde ni ọmọ akéjì pápá ọbọ ìbọn ìhó ogun ó rí ibi òwúrọ̀ má kí wọn àwọn tó bá mọ àná rẹ bẹ́ẹ̀ bá wá rí bákan kí wọn o nítorí tí ọba sànà kò sóòní àwọn lànà mi bó ní ìmí bá wá tún dùn tó tún dùn tó tún dùn tá a gbọ́dọ̀ wí kan yòókù mo gbọ́dọ̀ láǹfààní láti máa kí wọn. olórí Williams ẹ̀yin náà ṣe gan orí tá a bá wá ní security summit tí wọ́n ṣe yìí tó ṣe pé security ni wọ́n fún wa let's take it with joy let's accommodate it with joy tó ṣe wípé bóyá sẹ́ńsọ̀ ni wọ́n fún gbogbo àwọn tí wọ́n ń pè ní Fúlàní láti gba káàdì láti jẹ́ kí wọ́n mọ̀ pé nílé tó ń bì Fúlàní mélòó ló wà ń bẹ̀ Fúlàní mélòó ló ń dẹran ń bẹ̀. That is why we have NIN. tí wọ́n bá wá mọ́nítọ̀ ẹ̀ tí wọ́n gé tí wọ́n gé ọpẹ́ ni o wọ́n recognize yìí pé kí ìlú má bàa dàrú ẹ̀jẹ̀ àdúpẹ́ yìí. tó bá wá ṣe pé western regional náà la padà sí tí àwọn Awólọ́wọ̀ fi kọ́ Cocoa House tí wọ́n fi ṣe NTA tí wọ́n fi ṣe gbogbo ọ̀nà Old Ibadan expressway yẹn ẹ jẹ́ yìí pé we have an impact. brother ahmed adesina brother tijani mo kí àtòkẹ́bẹ̀rẹ̀ mo kí yín abdul baru tá a bá ti wá dáwọn nǹkan yìí it means ọlọ́run ti gbèjà wa because having a nation is not a day job àwọn ẹlẹ́yìnbó máa ní rock was not built in a day. èyíkéyìí tí ọlọ́run bá wá ní òun wà pẹ̀lú wa ó lójú ọba tó lè jáde báyìí òun ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí àwọn ọmọ ààrẹ ọ̀nà kakanfò sọ bóyá tí wọ́n bú mi ní òríro nítorí mo rí pé ààrẹ ọ̀nà kakanfò àtolóyè mọ́jàsó ló padà jọ ṣiṣẹ́ papọ̀. irú bàbá tí wọ́n pupa yẹn tí wọ́n sọ̀rọ̀ yẹn ó ti wò pé ẹgbẹ́ bàbá mi ni ẹ jẹ́ fi wọ́n lẹ̀. mọ́wò èyí lórí ọ̀rọ̀ rú ọ̀la mọ́ gbogbo nǹkan tó bá ṣe ọ̀la ni mo rò kì í ṣe pé mo bẹ̀rù bàbá yẹn rárá mi ò bẹ̀rù hmm, hmm, mi ò bẹ̀rù mi ò bẹ̀rù <laughs> mi ò bẹ̀rù mi ò bẹ̀rù bẹ́ẹ̀ mo jẹ́ ẹ̀ka tó máa ń tijú mi ò fẹ́ ba ìjọmọlúwàbí èèyàn jẹ́ wàláì wàláì torí mo mọ̀ pé ẹyin lohun tó bá bọ́lẹ̀ kò ṣeé kó tí mo bá nínú ẹbí àwọn mẹ́wọ̀ọ́ láká màá lẹ́nu tó yẹ kó tó bá rí mi yóò mọ̀ kó lórí burúkú ọmọ yìí ni olórí burúkú yóò mọ̀ ṣépè kí wá ni mo lè fi ra ìfẹ́ yẹn padà àmọ́ tí mi ò bá ṣe bẹ́ẹ̀ àwọn tó yẹ kó kọ lẹ́tà nu ẹbí ò ní kọ lẹ́tà ara bí ìwọ́lákánú ò ní balẹ̀. ẹ ṣe sà gbogbo àwọn èèyàn tó mọ̀ mí mọ̀ pé mi ì ṣàṣà bẹ́ẹ̀ tí mo bá ń gọ tó bá lọ rò pé mo gọ̀ ọ̀ <laughs> I'm just like honey tẹ́ ẹ bá lá oyin bí tẹ́ ẹ bá ti la inú yóò máa dùn níjọ́ tí ẹ bá kàdánwò bí tí oyin bá ti tàyàn ò ní débi oyin mọ́. mi ẹ wá fẹ́ lobi tí ń fi tàyàn ibi tó dùn mo mọ́ fẹ́ káwọn èèyàn lá nítorí ibi tí mo fi ń tàyàn yẹn tí n bá fi tàyàn ó tiẹ̀ ní rí mi rárá. so even though àwọn ọ̀rọ̀ mi wà pé nígbà tí mo mú ní ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ni Yorùbá fi ní don't talk whenever you are hungry that is when your mouth work faster than your brain síbẹ̀síbẹ̀ nu fídíò yẹn náà mo kọ́ ṣàrà mi lest I forget àwọn péjì Islamic bloggers kan wà mo sọ̀rọ̀ mi ò dárúkọ MC mi ò dárúkọ ọ̀kan lọ́mọ mi ò dárúkọ legacy ẹ lọ ń gbé fídíò yẹn ẹ̀ ń kọ́ kí lolóyè Sunday ṣe fún ìwọ olú ọmọ àti ọ̀kan lọ́mọ what is the meaning of that I never made mention olú ọmọ and let me tell you olú ọmọ àná eh, olóyè Májàsọ́lá be good talk ẹ̀yin Islamic bloggers yẹn mo ti pè àwọn tó yẹ kí n pè rọ̀lẹ́ yìí wọ́n dẹ̀ ti promise mi pé wò ní wáyé mọ́ mò ń fi àkókò yìí bẹ̀ yín mò ń fi àkókò yìí rọ̀ yín tẹ ẹ bá rí program olóyè mọ́jà sọ́lá kan tẹ ẹ fẹ́ gbé ẹ má kọ átíkù olóyè mọ́jà sọ́lá bí ẹyin olú ọmọ tẹ ẹ bá fẹ́ bá olú ọmọ fà kankan ẹjọ́ fà á ẹ má initiate Sunday Igboho sí tẹ́yìn àti ọ̀kan lọ́mọ àbáwọn lẹ́gẹ̀sì bá jọ ní ẹ má include orúkọ ìgbò òsì ẹ má gbìjà rẹ̀ let me say that way. òṣàbọ̀ ò lè gbè mí ṣe bíbó ti bá mi. àrífín àti àbùkù yìí ti pọ̀jù látọdún yìí ẹ̀jẹ̀ á lọ dá dúró náà. àwọn islamic pages náà àwọn pages yìí bí o ti fẹ́ dárúkọ wọn ẹ ṣàtúnṣe lórí ẹ ẹ jọ̀ọ́ àtìgùn kínní àtìgùn kejì ẹ fi olóyè ìmọ̀jà sọ́lá lọ́rùn sílẹ̀. We said Islam is a religion of peace. Make peace among yourselves. kó mọ̀ bá tún di pé olóyè mọ́jà sọ́lá ń tako Islam àbò ń gbèjà àwọn kan fún Islam àbò àwọn bàbá wa nínú ẹ̀sìn stop it olóyè mọ́jàsọ́lá never send anyone ilé olóyè mọ́jàsọ́lá ṣíṣí ló sílẹ̀ fẹ́ anybody anybody can come. ẹ jọ̀ọ́ kò tí ẹ lè tó bẹ̀ yẹn ẹ̀yin péèjì yẹn màá dárúkọ bíi mẹ́ta àbí mẹ́rin ẹjá bẹ̀rẹ̀ látòrí the truth flashback be wise. ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yẹn mo fi anabiwa Muhammad tó jẹ́ atamu nabiyin wa imaamu marcelin mo fi bẹ̀ wá torí Ọlọ́run torí Ọlọ́run ẹ má ẹ má korúkọ lóye mọ́jà sọ́lá sórí péjì yín mọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ yẹn wàhálà lẹ fi ń dálẹ̀ káàkiri tẹ ẹ bá fẹ́ kọ MC Olúọmọ ṣe kinní kan ẹ má ní ẹ àti Ìgbòho ẹ fílẹ̀ má fi Ìgbòho sí ẹ fi Ìgbòho lẹ̀ ẹ yóò fèsì ohun tó fèsì nítorí ohun tó fèsì babaláwo wà ń bẹ̀ kírísítẹ́nì wà ń bẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ so ẹni tó jọba àlú ni kò gbọ́dọ̀ lẹ́sìn. after all olóyè monday asola is a christian so please and please please and please mo bẹ̀ wọ ẹ̀yin péèjì yẹn mo bẹ̀ yín torí Ọlọ́run mo sì fi aṣíwájú ànábì wa Muhammad mo fi bẹ̀ yín sáyé dẹrọ ojú òní mo fi bẹ̀ yín mo fi àlùkùránì mímọ́ mo fi bẹ̀ yín ẹ̀bẹ̀ ni mo bẹ̀ lálẹ́ yìí ṣe ni pé ọwọ́ ẹ̀rín ló bá wá gbogbo àwa táwa ń bẹ̀ náà àgbàlagbà ni wá let's play matured twenty twenty four la wà yìí let's play matured mo dẹ̀ rò pé mo ti bá àwọn tó yẹ kí n bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ní abẹ́lẹ̀ mo ti sọ́rí wọn ṣe é bẹ̀rẹ̀ mo tún ra àwọn kankan lẹ́nu ìjẹta ẹjọ́ nínú fídíò yẹn méèwọ̀ lápá nìkan ni mo mo ó ti yé yín ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀. ok ibi tí a ti lọ nìyẹn èyí tó bá jẹ́ wọ́n nìyí fún gbogbo àwa olólùfẹ́ olóyè mọ́jà sọ́lá ni wípé ẹ má jà á yàyọ̀pọ̀ rà ẹ má jà á já láṣẹ jù nítorí Ẹlẹ́dùmarè tẹ́ ẹ rí yìí ó fẹ́yàwó ó sì bímọ. <laughs> ìyàwó àkọ́kọ́ tí Ẹlẹ́dùmarè fẹ́ òun ni wọ́n ń pè ní àṣejù ó dààmú Elédùmarè àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ olúwa ọlọ́wọ́ bá mi kọ́ ni Yorùbá fi sọ pé Èdùmarè kọ àṣejù ẹ má jà á fi àṣejù sí gbogbo ohun tá a bá ń ṣe. àṣejù bímọ ọmọ tí àṣejù bí ni wọ́n ń pè ní àṣetẹ́ gbogbo ẹni bá ṣàṣejù yọ padà tẹ́ gbogbo ohun tí àwọn ọba wa bá mú wá fún wa tí wọ́n rí pé ọ̀nà yìí ni ìsinmi ó fi wà fẹ́mi àti ẹ àti fún olóyè mọ́jà sọ́lá gan tí ó fi lè rìn bó ṣe wù ú ẹja bá wọn tọ̀ ọ́ táwọn bàbá wọn fi lè roko ẹja bá wọn tọ̀ ọ́ ẹ mọ̀jà ṣàṣejù ká mọ̀ bá di aláṣetẹ́. ìyàwó kejì tí Ẹlẹ́dùmarè fẹ́ òun náà ni wọ́n ń pè ní àjò gbogbo àjò tá a ṣe wá látẹ̀yìnwá òun ló rìsọ́ọ̀tì yìí nítorí àjò ní gbogbo iṣẹ́ tá a ṣe pé ẹja rìn báyìí ẹja rìn báyìí tó o bá ṣe lónìí ó lè má jẹ́ lára rẹ kó jára ọmọ ni ó ti jẹ́ o ni wọ́n ń pè ní hereditary ẹ jọ ẹ máa lọ bá mi subscribe sórí YouTube channel mi Mr Wiz. gbogbo àwọn programs wa lè máa rí mbẹ̀ Mr Wisdom TV ìwọ tó o bá ti ṣe bẹ́ẹ̀ kó jẹ́ mọ̀ Mr Wisdom TV. ìyàwó kejì ni mo pè ní àjò àjò tẹ wárí yìí òun náà bímọ kí lorúkọ ọmọ tó bí òun ni àbọ̀ wá bá àjò yorùbá tí olóyè mọ́jà sọ́lá ní òun ló bá lára àwọn ọmọ yorùbá ájò tó ní sàwòrán rẹ̀ òun ni òkú mọ̀mọ́ tá a ṣe tí gbogbo ayé fi pé wá èèyàn mélòó mo fi ọlọ́run búra ìwọ́n kan lọ fún yẹn kan láì pé mo ti ẹ̀ṣẹ̀ sì lọ bá èèyàn kan pé ẹ wá gba iv o wà láyé lọ. lẹ́yìn pé mo ń gbé sórí status mi ní WhatsApp mo dẹ̀ post ẹ̀ sórí Facebook yìí lọ fún ẹnìkan kan láì pé ẹ gba iv o bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ. àmọ́ ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ ájò tí olóyè mọ́jà sọ́lá ní òun làbọ̀ wá bá òbí tó bá ní ájò lórí ọmọ yóò padà bá lọ́jọ́ iwájú pẹ́pẹ́ fúrú tìyá wa ṣe la fi rí dókítà yìí ọmọ nífẹ̀ẹ́ ìyá ìgbẹ́ ni ìtọ̀ ni ájò wọn fi ní kò láájò ọmọ ni wọ́n fi ní Elédùmarè òkò ájò mo ti ń wọnú àwọn àkè ìjìnlẹ̀ ọ̀rọ̀ jù. ẹ má jẹ́ àṣàṣejù gbogbo àjò tá a ṣe lánàá àti ń ba lónìí ẹ jẹ́ àṣẹra wa lọ́kan àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí ìkan pawọ́pọ̀ wọ́n mọlé ńlá irin ìrùn wọ́n pawọ́pọ̀ wọ́n màjìyàn bẹ́ẹ̀ ni ròyìn wọ́n pawọ́pọ̀ wọ́n ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni ẹ jẹ́ ká pàmọ̀ ká pèrò pọ̀ láti gbé orírun wa lárugẹ ni mo fi pètò yìí ní congratulations and also warning mo ń fàkókò yìí wọ́n níbẹ̀ yẹn kọ́ o mò ń bẹ̀ wá ni wípé gbogbo àwa tí a jẹ́ wípé ká dákun ká dákun ká ṣe jẹ́jẹ́ a ní ní wisdom àti knowledge a sì ní ní sùúrù sùúrù àmọ́ sòkúta jiná sùúrù tó lóye mọ́jà sọ́lá ní tí ò bá wọn tó wá ka mọ́lé jà ló fi padà di ẹni tí ayé ń wò tí wọ́n láàánú lónìí ká ní lọ́tọ̀ kìíní àná olóyè mọ́jà sọ́nà ò ṣe sùúrù ó láǹfààní òun àtàwọn tí wọ́n wálé wọn lóru wọ́n tàkọ̀rọ̀sọ wọ́n pa agbófinró àbí sójà bíi mélòó kan ọ̀rọ̀ yìí ò ní lójútùú báyìí mo ń fàkókò yìí bẹ gbogbo wa wípé ẹjẹ́ àṣesù security summit tó bá wáyé rí ní àárín àwọn ọba ládéládé kò wọ́pọ̀ gbogbo àwọn gọ́ọ̀nọ̀sì náà àwọn náà wá èyí tí ò lè wá ara aṣojú wá lẹ́fìmọ̀ wípé a ti kó omi tàná nítorí wọ́n jẹ́ káwọn gómìnà mọ̀ pé you protect the lives and properties of the citizens tọ́lọ́run bá ti wá láǹfààní tó pèjẹ ìdá kí lolúwa rẹ̀ tún bínú sí. àkàbí ni mo fi pè ètò yìí ní congratulations and warning to all olóyè májàsọ́lá supporters. ọ̀nà tá a fi ní congratulations mo fi ṣàlàyé ọ̀nà tó fi jẹ́ warning òun mo ṣàlàyé ẹ má jà bú ọba ẹ má jà bú dòyè èébú lọ̀pọ̀lọpọ̀ ọbú táwọn èèyàn fi wò wípé àwọn Yorùbá ní sẹ̀yìn bú lọ́mọ́ ń bú èpè lọ́pọ̀lọpọ̀ ń ṣẹ́ ni wọ́n fi ráwọ̀ oní Yorùbá níṣẹ́ pé èpè ni wọ́n máa ń ṣẹ́ wọ́n rí ọba ẹlòmíì fín lè lòmíì fún òpin sáwọn tá a fẹ́ tẹ̀lé mi wọ́n bú ọba wa yìí ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ já di àtúnbí tẹ ẹ bá wo ìgbà tí bàbá Kọ́lá Olóòtú ọmọ àdábá dìgbà tó gbé microphone fún olóyè Mọ́jàsọ́lá olóyè Mọ́jàsọ́lá ẹ má jà kó àwọn ọba wa mọ́ orí tọ́ba wa ṣe pé olólùfẹ́ olóyè mọ́jà sọ́lá ni ọ́ mọ́ bu ọba mọ́ bu dòyìn mọ́ bu ọ̀tọ̀kùn lóòlù orí àtẹjúmọ́lẹ̀ ló mọ̀ tí wá àkànbí mo fẹ́ máa ṣe ìṣe lọ mi ò ní lọ́dọ̀ ẹja tó lọ tí ò ní sàlẹ̀ ogun mi ò ní lọ́dọ̀ kọ̀ọ̀kọ̀ tó lọ tí ò ní sàlẹ̀ ogun ayọ̀lọ̀ àdúgbò báyìí lọ́wọ́ mọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ máa ń tẹ̀yàn àkànbí ìyókù tó dijọ́ mi ò jọ rẹ̀ ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá torí àwa mọ bó ṣe ń lọ èmi tí mo ní mi ìfẹ́jà láàrin ààrẹ Gani Adams àti Sunday Igboho àti Laji Abbas mo mọ nǹkan tí mò ń sọ gbogbo wọn ni mo ti pè Igboho ní bá ààrẹ jà gbogbo tó bá wù ká ààrẹ Gani Adams sọ Igboho ní bàjà ó dẹ̀ máa yí ààrẹ náà àwọn tó dẹ̀ máa jẹ́ kó yéye. Ye bí oníkálukú wọn ṣe ń sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yẹ ká ìwòye pé gbogbo wọn tá a ní tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn bíi jagunjagun ni àmọ́ táwọn jagunjagun wa bá ti ń bára wọn jà báwo lọ̀rọ̀ ṣe fẹ́ báwo ni nǹkan ṣe fẹ́ sẹ́tù oníkálukú ló níbi tó kù sí olóyè adéyẹmọ níbi tó kù sí ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ó níbi tó kù sí ààrẹ òpìtàn lẹ yorùbá ó níbi tó kù sí ààrẹ àgbàrú fúnra rẹ náà èmi náà níbi tí mo kù sí ìwọ tó bá ti wá wò pé oníbi kò kù sí ẹ má jẹ́ ká máa judge anybody èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò ní gbà kan máa jà èmi ò ń gbà gbogbo ọ̀tọ́ máa ń bè mí jà ọ̀tọ́ máa ń bú mi yẹn mo kàn máa ń kà wọ́n bí nítorí wọn ò pé ni torí mi ò ń láìkì kí máa báyàn jà ẹ jẹ́ ká sọ nǹkan tó máa bá ìlú wa lọ ni tí wọn bá bọ̀ tàásì tó dárúkọ mi gbà kan àwo kan tó ń sọ oríṣiríṣi mo kàn máa ń wò wọ́n bíi pé mo rí ẹ̀yà mi kúbúrà orí tó kẹ́ mo kàn máa ń wò wọ́n bíi pé wọn ò mọ nǹkan tó ń sọ ni ó ti yé yín tá a bá wo nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá ó yẹ ká jẹ́ káwọn ọmọ Yorùbá kó rí wá pé àwa la máa bára wàjà máa gbọ́ sórí íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ló ń ṣẹ́tù ìyàwó ló ń ṣẹ́tù tọkọtìyàwó nísìnyí tiktok ló ń parí ìjà fún tẹ̀gbọ́n tiktok ló ń parí ìjà fún tọkọ-tìyàwó ọkọ-tìyàwó tó bá jà ń ọ̀rọ̀ wọn máa jàjà yẹn wá gbé wá sórí internet ṣé bó ṣe ká máa ṣe là ń ṣe yẹn mo sọ̀rọ̀ yìí pé ìfẹ́ la fẹ́ nílẹ̀ yorùbá àfẹ́ mo ní gbogbo ẹ̀yin agbọ̀rọ̀ dùn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ Ààrẹ Gani Adam can say whatever you want to say. Igboho kase say whatever tó bá fẹ́ sọ àdẹ́dájẹ́ àbáṣe lè sọ tó wù àdé àlùmárù gan èmi náà lè sọ nǹkan tó wù mí bọ́ ẹ jẹ́ ká fọpọ́ lọ gbé wípé àwọn pípù yóò fẹ́ràn wa ìjà yẹn náà fẹ́ ká máa jà ní ìnírin jù báyìí lọ o wàláì àmọ́ ẹni tó bá gbọ́n torí ẹ̀ bá pé téèyàn bá wà ní right sense ẹ mọ̀ pọ́n tí mo sọ yẹn èmi ò fẹ́ ká máa jà ẹ fi wọ́n lé ọmọ máa bára wọn jà ó kẹ́ ìmájì kí Igboho náà kó máa dá ààrẹ Gani Adams rò pẹ̀lú àwọn nǹkan tó láàrẹ sọ ẹbí ò tí ì gbọ́ o ẹni pé wọ́n ní ni a máa ba nǹkan jẹ́ irú bí ààrẹ Gani Adams ṣe sọ̀rọ̀ Laji Abbas reply yẹ àwọn ọmọ Gani náà ń reply gbogbo nǹkan máa bàjẹ́ ọ̀sẹ̀ rí fún ẹ̀yin Yorùbá gbogbo ìtẹ̀ wa ń sọ̀rọ̀ èmi ò fẹ́ sọ̀rọ̀ mi tí ìráyè ti máa jókòó ṣe ṣòó ẹ̀ ń sọ òkò sí bàbá tèmi kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀ sọ Babájídé mo rí ẹ gbogbo ẹ̀ tẹ́ ń sọ kò pé ẹ ààrẹ Ọ̀yọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ ń sọ fẹ́yìn ọmọ Ọ̀yọ́ lèmi tẹ́ bá dẹ̀ ti ń jùkò yẹn ẹ̀ ń jùkò lu èmi náà ẹ̀ ń jùkò lu Aláàfin ẹ̀ ń jùkò lu mi àmẹ́ni tí ò bá wá yé wọn kì í jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́ fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ tán ẹ pé Lájì Abbas kó ṣàlàyé fún yín àwọn kan á ṣẹnu gbọ̀ngbọ̀n ọ́tàkì ìṣe ààrẹ yorùbá ààrẹ ọ̀yọ́ ni ṣé bàbá yín ló fi jẹ ààrẹ ni bàbá aláàfin ló ní ẹ̀tọ́ láti fi anybody jẹ ààrẹ ọ̀nà kakanfò ní tó bá wo ààrẹ ọ̀nà kakanfò ó lè ó lè jẹ ààrẹ tó máa pè wá ó lè jẹ ẹni tí ò ní pè wá iye òkun àwa bọ̀kẹ́ máa ní ààrẹ ọ̀yọ́ wọ́n ń jẹ ààrẹ lọ́yọ́ o fún ẹ̀yin dẹ́ẹ̀dẹ̀ mọ ìtàn wọ́n ń jẹ ààrẹ ọ̀nà kakanfò ọmọ ọ̀yọ́ kì í jẹ wọ́n á ní àtọ́bájọ́ ọ̀yọ́ táwọn ọmọ ọ̀yọ́ kì í jẹ́ ó lójú ibi tí wọ́n ti jà rẹ gbogbo àwọn yábí gbogbo àwọn ààrẹ ọ̀nà kakanfò tó ti lọ wọ́n sọmọ ọ̀yọ́ o a ní ọmọ tápà alọ́mọ ọ̀bàdàn tó ti jẹ alọ́mọ àfọ̀njá sọmọ ọ̀yọ́ làfọ̀njá ni tí gbogbo etí ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀tò gbogbo alámọ̀tò àfọ̀njá ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ tí ò bá mọ̀tò ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ ká ẹ má kàn máa bọ́ sórí social network ẹ kàn máa táìpù kọ́mẹ́ǹtì kẹ máa búyàn mo kàn wọ idiot kan tó sọ fẹ́mi pé hypocrite ni brother òun tó ń bọ́ síbẹ̀ torí mo update you don't know me so tírú èmi yìí bá update ẹ má máa sọ̀rọ̀ tó àwọn amọ̀ nǹkan tó ń lọ àwa náwó anára anápa àṣe wàhálà gbogbo ẹ̀ là ń ṣe lórí ẹ̀ ó yẹ kẹ́ máa yìn wá ni bọ̀tà àwọn èèyàn ń yìn wá ọ̀ bọ̀tà àwọn kò mọ̀ wá ẹ kàn bọ́ sí tẹ́ bá kàn ti rí pọ́ ṣí àǹkan ẹ kàn sọ̀rọ̀ gbà ò èmi ò lè allow I never support Ààrẹ Gani Adams for nǹkan tí ó sọ. So mo disagree gidi bọ̀ èmi ò fẹ́ kí ìjà ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá mi ì fẹ́ káwa tá a lè pera wa sọ́nà àwa tá a lè wa sọ̀rọ̀ kí nǹkan ṣẹ́tù mi ì fẹ́ kó jẹ́ pé àwa gangan làwa máa jà mo lérò pé gẹ́ẹ̀tì kan tí mo sọ mi ì fẹ́ kó jẹ́ pé àwa tó yẹ pé àwa la àwa tá a jẹ́ yorùbá tá a ṣe kíkiní ilé da àwa la máa máa bára wa jà ọ̀pọ̀lọpọ̀ ti bú mi náà ṣe bóbìnrin kan ló bọ́ tá à ń jọ sí kí ni woman mo tẹ̀ máa dárúkọ ẹ̀ lẹ́nìí kí ló ń jẹ́ sísá mi stọ́ sọ bẹ́ẹ̀ tó ń gbìjà àwọn èèyàn tó sọ̀rọ̀ ó bú mi ó bú ìyàwó mi ó bú mi dáadáa mo pè é ọba ńlá anybody ẹ confam àbí kẹ ṣí àkíní sí ọba ńlá ó bú ìyàwó mi lórí pé ìyàwó mi sọ̀rọ̀ kan lórí àwọn tó lọ sí kínní ó fọwọ́d ó búyàwó mi àbúrò mi kan náà òun náà sọ èdè ọ̀rọ̀ olóẹ̀dà ọ̀rọ̀ ó bú wọn bọ̀ tí bíi lọ́rọ̀ bá òun sọ nítorí pé bóun ṣe mọ̀ sọ ni ọba ńlá ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni ẹ̀dẹ̀ mọ̀ pé mi ò ń bóbìnrin ágil níjọ́ tó búyàwó mi ó tún bú èmi náà ó láwọn kan máa rà mí pa mi ìwá tí ì rí ìyá olúwẹ̀ mi ì tí ì rí bàbá ńlá olúwẹ̀ tó lè ra ẹ̀mí pa wọ́n lówó tiwọn mo ní tèmi ni èsì yẹn fọba ńlá ni o wọ́n ní owó tí wọ́n mú rí tèmi nítorí mi ìlera ọba ńlá gangan fúnra rẹ̀ ó wá kémi wá bọ́ta kémi máa sọ̀kò sí ọkọ títí ẹ̀ ṣó da bẹ́ẹ̀ torí mi gbọ́n wọ́n dẹ̀ kọ́ mi léere tí bá fẹ́ bọ́ta kí n bu ọba ńlá kí n ta sọ́kò ẹ̀ mo léèbú tí mo lè bu bọ̀ mo ṣe kéde mo pipe down nítorí pé ọmọ ọgbọ́n ni mí ọkọ mi ní ọgbọ́n ìlú Yorùbá ni mo wà mo wá sílùú bàbá mi mo padà sí amẹ́ríkà mo lọ london mo ṣe gbogbo ẹ̀ gbogbo kíní ọjọ́ kan a máa fi sílẹ̀ ní estop ṣe bẹ́ẹ̀ whatever tó bá ní láyé yìí ikú lòpin ìjà wèrè wo là ń bára wa jà gangan sẹ́ẹ̀ ìjà wèrè wo là ń bára wa jà àbúrò mi kan náà mi fẹ́ dárúkọ ẹ̀ ó yín bọ́ọ̀sì mi ó ń ta sí mi aláàjì ẹ wọ́n lẹ sọ̀rọ̀ kan nígbà tẹ wàá ń gbòó ẹ ṣé mi lẹ̀ ń bá tó bá jẹ́ mi lẹ̀ ń bá mo ka kí ni ẹ kó insult my dear mo rí ẹ má bínú mi fẹ́ sọ̀rọ̀ mo kàn fẹ́ sọ díẹ̀ ni. oyin bọ́ọ̀sì mi òun gbọ́rọ̀ ẹ̀yìn májì kéèyàn oyin bọ́ọ̀sì mi kó ní wọ́n lòun ni mò ń bá wí tí mi ì dárúkọ ẹ̀ mo kàn wọ́n pé bíi pé wọ́n gbómi ìjà kaná ni mo kàn fọpọlọ sí ni ó ti yé yín ẹ̀yẹ wá wo ọ̀rọ̀ yẹn níjọ́ tó bá lábẹ́rẹ̀ sí ní búyàwó mi fátáfátáfátáfátáfátáfátá tó ń sọ̀rọ̀ kémi náà wàá bọ́ta kí n gbá àpótí tì àtijọ́ de nǹkan kan náà nìyẹn nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ìjà yóò dá nǹkan kan mo kó náà àwa tá a gbéra agbàgbowó lọ a travel láti gbowó láti èkó direct sí ìbàdàn àti ìbàdàn sí gbowó àti gbowó sèkó padà sí ìbàdàn again ó yẹ kẹ́yìn àwa náà kì í ṣe pé olówó kan tó ń fẹ́ fún wa lówó ni ó wá lówó lọ́wọ́ o. ọlọ́lá o mi tiẹ̀ lè pé láàbúrò mi mọ́ná because kò fún mi ní respect tí mo tí mo fún olópo onípò oníyì o òní o olówó òní o ikú yìí ló pin hmm. rest in peace Sisi Quadri ọ̀dọ̀ ẹ̀ wá sí mi lọ́kàn Fọláṣadé ọba ìlú kan ìyá mi mo rí ẹ God bless you Gbàjàbí Àmìlà olúwa fẹ́ràn mi rest in peace bọ́ọ̀ yẹn last week monday ó wà láyé o last week tuesday ó wà láyé o wednesday ó wà láyé o ó lọ sí show lọ́lọ́jọ́ dé o ẹ jọ kí ni ìjà tá wa ń jà kí ló wọ̀ ọ́ ti gangan náà. kí ni íńtánẹ̀tì àtà alájà má wọlé ipa ẹ̀sẹ̀ kí ni íńtánẹ̀tì táwa sọ̀dọ̀ ba táwa ń búra wa kí ni èrè tó wà ń bẹ̀. Rufus Morie ọlá Jesus èrè wo ló wà ń bẹ̀ ọ̀nà ọládé Yusuf oníbàjẹ́ faslat my sister yami mi ọlọ́run níjó bàjẹ́ fọlá dash mo lẹ́yìn náà ọlátúnjí àmúdá èrè wo ló wà ń bi ìbú ẹ mọye èèyàn tó ti bú àwa àwa kàn fi ṣoṣo ni ọlọ́run tó ń kẹ́ wa sí ni ọlọ́run tó ń fún wa níyì sí ni ojoojúmọ́ ara tó fi ń mọ̀yàn kódà èèyàn tí mo tún ti mọ̀ lọ́dún yìí kọjá èèyàn tí mo mọ̀ last year gbogbo àwọn tó máa sọ ààrẹ àbá mú ẹ àbá gé ẹ lọ́rùn a máa tí wàá lè lọ ṣe fún mi gbogbo fi tán rí mi láwọn èèyàn gidi tí ò ń ṣe àwọn olórí burúkú bàbá à ń gbádùn oṣù yín mi ì lè dọ́ọ̀jì rìn mo lọ ilé oúnjẹ wọn bò mí mo ṣẹ̀tọ́ mi fún ọ tí mo lè ṣe fún à ń complain pé kò sóúnjẹ nílò òótọ́ ni bọ́sẹ̀ fẹ́ gbọ́ tẹ bá dé itri e èrò pọ̀ tó náwó ìkan tí mo fi sọ fún yín pé ọlọ́run ò lè pé dọ́gba so ìwọ tó bá ti wá mọ̀ pé ọlọ́run ò lè pé dọ́gba ìṣèdí kò gbà fọlọ́run o tó bá ti bìlí pé bàbá tó wà lókè yìí kò lè pé kíní ìdọ́gba gbà fún ọlọ́run ọba tọ́lọ́ bá fún ẹni kò gbà o àwa tá a ní change díẹ̀ gbogbo fast food tá a lọ àwọn tí mò ń rí bẹ́ẹ̀ kì í ṣe pọ́ jọ mi lọ ní àbọ̀ wọ́n jó oúnjẹ gidi àwọn tó bà nìkan ló mọ̀ ẹgbọ́n tí mo máa ń sọ pé ẹni bà ló mọ̀ that's one little lákérélé nísàlẹ̀ akérélé bó o dé yà kó yó wàá jẹ oúnjẹ wàá jẹjà one five àwọn èèyàn dẹ̀ ń rà á àwọn akọ́ dẹ̀ ń pariwo à ń ṣí pátá à ń gbé fùrọ̀ kiri ebi ń pawá ebi ń pawá ikọ́ tèmi ń sọ fún yín nìyẹn o ẹni tó bà nìkan ló mọ̀ o inú kòsíkòsí àwọn èèyàn sì ń jóúnjẹ three four thousand five thousand ten thousand gan tí mo rí dọ́là mo jókòó báyìí èmi àtàlájì mo ní ah brother mi kan lùdí ìbàdàn mo ní alájì alájì ló tiẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ní kò sówó nǹkan làwọn èèyàn máa ra yìí akínsẹ̀ múmúrí ẹ oró ọmọ àtibá. the more you live hmm, the more you learn wàláì tàlà kò sí rọ́ńbẹ́ o kò sí rọ́ńbẹ́ o because mo wà surprise níbù nílùú bàbá tèmi gangan wọ́n ṣe ní kò sí owó lọ́yọ̀ọ́ wọ́n gbé mi lọ síbi kan akínsẹ̀ mẹ́ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ fún mi tó ń ta um, fast food kan níbẹ̀ tá a lọ́bẹ̀ oúnjẹ táwọn èèyàn rà ẹni tí ò bá lówó lè wọbẹ̀ kó lè ra one thousand naira jáde. no network ni alájà network ni. àbúrọ̀dà ah, mi ò máa ṣe gan-an gbàjàbí àmìlà mo máa change orúkọ mi èèyàn mẹ́ta gan ló ń pè mí ní senior man senior man tọ́ rí mi ládùúgbò tọ́ rí mi ládùúgbò mi ní ṣítà lákérèlé lọ́yọ̀ọ́ senior man adéjẹ̀bọ adẹ́gbàá Adegboho Adebadon. That's what's up. You are right. Ayé yìí kò lè dọ́gba ẹni tó bá bà ló mọ Adémọ́lá Adélékè ìjọba ẹni tó bá bà ló mọ o ẹni tí ò bà ó mọ nǹkan kan o gbogbo abakànṣe ń pariwo tá à ń jamborí ẹnu kò kọ́ ẹlòmíì rárá mo fi Ọlọ́run búra mo nǹkan táwọn èèyàn máa ń sọ yìí pé wọ́n increase oúnjẹ mo sọ̀rọ̀ ẹjọ́ kan àwọn kan bú mi mo kàn máa ń wò wọ́n ni torí ti di mọ́líkì mo ní epo epo òkú òní wọ́n ti po ní six fifteen nílùú bàbá tèmi o àdèpo six ten lọ́yọ̀ọ́ àdèpo six fifty epo ò dọ́gba gbogbo everywhere in the world ni wọn ti po bákan náà even lamẹ́ríkà yìí ní gbogbo dc epo ò rí bákan náà mo á béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ok wọ́n ti po ní six fifty ṣé ẹ ló ní kí n ra eba water ní five hundred lẹ́nìí kó dọ̀là kan sọ di six hundred ṣé ẹ ló ní kọ́ ta tàtà ṣe mẹ́fà ní five hundred naira lẹ́nìí kó dọ̀là kan ta di six hundred ṣé ẹ ló ní kọ́ ta ẹ̀pà lásán tó gbé gbogbo àwọn nǹkan tó ń ṣe lù wá mo sọ àwọn aláìmọ̀kànmọ̀kàn wọn ní kí n gbórí wa ibi tèmi ń lọ èmi ò fẹ́ ìjà láàrin Adéyẹmọ àti Ààrẹ Ọ̀nà àti Laji Abbas even myself èmi ò rẹ́ni láti bẹ́ẹ̀ nìkankan jà o ẹni tó bá fẹ́ bá mi jà kàn tọrọ ẹ ni o tẹ́nìkan bá bọ̀dà tó bá bú mi ṣe o fẹ́ fi mi wérò ni mo fi ọlọ́run búra tẹ́ bá dé ẹni bọ̀dà ẹni bọ̀dì tó bá bọ̀dà tó bá ní ààrẹ àlùmárùfù yẹn bọ́ yẹn ó ti lè ṣe kinní kan má yẹn ó ti lè sọ̀rọ̀ jù ó jàǹbla ó ṣe gbá ó ṣàwò ó fẹ́ fi mi wérò ni ẹ bìlíìfù ẹ kò lọ́rọ̀ tó fẹ́ sọ fún mi torí mi ìwà àbàjẹ́ sẹ́nìkankan ọlọ́run dẹ̀ ní jẹ́ kémi náà mọ iye ara mi gbogbo ẹ̀yin fans mi tẹ́ wà ní the whole world mo mọ ìyí gan torí ẹ gbóṣùbà fún mi èmi tún rí fans tó tún ní ààrẹ sẹ́ a máa sanwó oúnjẹ yìí sẹ́ ẹ ní sanwó bàbá mo ní ẹ lóúnjẹ eleven thousand wọ́n sanwó kí la wá ń bá ká táwọn kan bá ń bú wa táwọn máa ń wò wọ́n bí eleven thousand ṣe jẹ́ owó kékeré lójú ẹlòmíì owó ńlá ni wọ́n sanwó oúnjẹ mi wọ́n ní ààrẹ wíwá mi máyẹn ní ààrẹ mi ìfẹ́ mọ iye oúnjẹ tẹ́ ẹ rà sẹ́ ẹ túra take away ìmúnirọ́ nǹkan ta fẹ́ràn rè eleven thousand sí five hundred wọ́n mà sanwó fáàsì mi yẹn lọ́la mo ní kó fún mi lórúkọ ní aláàjì máa ma wò yín bọ́ tó bá wo ṣó yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an ire owó rẹ ọmọ àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà tójú tẹrù ilé alákọ̀ọ́kì gbẹ àpò ò ní gbẹ àpò tó ti yọ owó yẹn kò ní gbẹ èmi nìkan tán láì ṣe páàrẹ̀ òlówó lọ bọ̀ sọ fún pé ó ní aláàjì mi fẹ́ mọ nǹkan tó fẹ́ jẹ́ bíbá ilé ní sẹ́ màá sanwó ẹ̀ àwọn nǹkan tá a rà pẹ̀lú àmì àtàwọn àbúrò mi eleven k seven hundred ó sanwó àwọn èèyàn nìyẹn tèmi tí mo rí ẹ Sunday Solomon mo rẹ iná ẹ má bínú mùsùlùmí àwọn Ọlájídé mo rí yín ẹ jẹ́ ká ṣe dáadáa èmi ò fẹ́ ìjà whoever tó bá ń sọ pé ẹ Gani sọ̀rọ̀ fine ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò lẹ Yorùbá sì nílé nìyí kò sí nǹkan tẹ́nibọ́dì lè sọ ẹ̀ lè yọ ọ́ àfi tó bá kú bẹ́ẹ̀ ni ààrẹ ò pé tán kò sẹ́ni tó lè yọ ààrẹ ò pé tán lórí oyè ẹ̀ wọ́n ti fún ni bọ́n ṣe fún ààrẹ ò pé tán lóyè bẹ́ẹ̀ náà fún ààrẹ ọ̀nà kakanfò lóyè náà fún èmi ààrẹ almaruf náà lóyè bí olóyè adéyẹmọ ṣe gba oyè lọ́dọ̀ ọba náà ṣe fún gbogbo wa àmọ́ ìjà láàrin wa ẹ̀jẹ̀ lọ wà ẹ̀ kó lẹ̀ tí n bá ṣe ṣó tí nǹkan bá ní mò ń bò ń wí tí n bá dárúkọ pé àáfàá àáfàá yàtọ̀ sí àáfàá wọn dẹ̀ pọ̀ o àáfàá dẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá àìmọye àáfàá mo ti bá Lágbàjì sọ̀rọ̀ níta ti jọ wà lórí TikTok pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ ní aláàjì àmúmọ̀ aláàjì ọmọ wọn ṣèbí níjọ́ tá à ń sọ lọ́mọ kọ̀sọ́ mú ní bàbá ẹ ṣáàjà máa wo gbọ̀ ẹ̀ràn nígbà mo dé Ìbàdàn ta lọ́lọ́run fún ọmọ mi mo fẹ́ lè ṣubú inú mi dùn pé mo tún rí wọn a wa gbogbo ìjà tá a jà fọ́mọ yẹn náà ó appreciate ẹ̀ Oríyọmí Hamzat gbogbo alájọ lájọ dúró dáadáa kọ́ ló lótú bàbá mi àgbàlagbà oyè bàbá gan ó fọ́ pé gbogbo ara tó wà ń bì nǹkan tó yẹ káwọn ọmọ Yorùbá ṣe ni ẹja amújà kúrò wọ́n tó bá ti mọ̀ baálé òṣù ọ̀fun ẹ̀ ìwọ tó bá ti mọ̀ baálé òṣù ọ̀fun ẹ̀ nìkan ni kò máa ṣèkà tó bá ṣe lára èèyàn gbogbo ayé máa mọ̀ pé ó ṣe lára ẹ̀ ń tẹ́ bá gbọ́ Yorùbá tí nǹkan bá ń ga tí nǹkan bá dúpọ̀ òun fẹ́ ṣe lára àbò fẹ́ ba tiẹ̀ jẹ́ o mọ nǹkan tọ́lọ́ nílẹ̀ fún ẹ ẹ má jẹ àgùrẹ̀ ṣe lára wèrè kankan tí nẹ́tíwọ̀kì ẹ bá ń lọ ẹ má bínú nẹ́tíwọ̀kì wa ló fà á ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ìlú bàbá wa ni èmi ò ní láti ba orúkọ a ní láti máa bú ìjọba i'm telling you nobody should tẹ bá tẹ ń bú ìjọba gbogbo ẹ̀yin tẹ ń bú Bọ́lá Ahmed Tinubu ẹ kàn tọra yín jẹ ni àwọn tó ní owó yìí ní owó èmi kan ti wá láti Amẹ́ríkà mo fọ́ à ń rí mọ́tò mo ti máa ń sọ tipẹ́ àgbé lamẹ́ríkà ò ní alówó bọ̀tà wà pa wà òkè kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí kò sí nǹkan tí mo fẹ́ ṣe mò ń rí àwọn mọ́tò dẹ̀ndẹ̀ mo dẹ̀ ní kò sí owó nílùú wa mọ́tò tó wọ́ ti eighty million on the street pẹ̀lú bọ́ọ̀nà ṣe bàjẹ́ tó lọ́yọ̀ọ́ nìbàdàn nìkirè lọ́ṣogbo ní kwara lẹ́kọ̀ọ́ a máa ń ra àwọn bọ́ìsì máa ń gbowó ọpẹ́ ẹni tó bá mọ̀ ló ẹni tó bá bà ló mọ̀ so ẹ̀yin tẹ́ bá ń bá báwọn èèyàn pariwo pé àpò gàrí wọn wọn lówó ni àwọn tí wọ́n rí wọ́n rí if you want to know Nigeria nǹkan tí bàbá Buhari sọ yìí pé òun ò tí ì rí òkú ebi ní títì ní two years ago nìyẹn ẹ lọ sí Italy when you get to Italy ẹ̀ẹ́dì nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn èèyàn ń jẹ oúnjẹ tó dáa wọ́n ń ro oúnjẹ gidi jẹ tó bá dẹ̀ wọ itri mi ìjẹ́ ọdún bá yẹ kó kàn fẹ́ mú meat pie àti sausage ló lè má ná ju bí one thousand five lọ tó bá ti di pé oró oúnjẹ ó ra iṣu àtẹyin lásán ó ní nǹkan tó máa tan ẹ wò ó ẹni bà ló mọ̀ o ìwọ tó bá rí jẹ rọra dúpẹ́ fọ́lọ́run o ìwọ tó bá rí jẹ dúpẹ́ fọ́lọ́run o ìwọ tó bá rí náà tún dúpẹ́ ìwọ̀n tó bá rí one zero zero jẹ dúpẹ́ àbí tó bá rí two two zero jẹ dúpẹ́ ìwọ̀n tó bá tún wá rí one one one tó pé tó jẹ mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ three zero yẹn ló jẹ three three ló jẹ lójúmọ́ àbí báwo yẹn máa kó tiẹ̀ my brother and sister tó o bá dúpẹ́ o kàn ń tọrọ ẹ jẹ ni tó o bá wá lówó tó o bá ná o tún tọrọ ẹ jẹ ni o tó o bá tọ́jú owó báǹkì sórí gbogbo owó tó o ṣiṣẹ́ fún yẹn àwọn èèyàn ló máa bẹ́ẹ̀ náà nítorí pé ikú kò sú ọ̀ fún ẹnì kankan tá a bá kan sọ ọ́ ní ẹ máa sọ kú sáà ní kú ni kò sẹ́ni tó fẹ́ ju sáyé ẹ wo Sisi Quadri one minute silent for that boy for that man ẹjọ́ ogun ẹ̀tẹ̀ wà ń bí musba ọ̀làjídé ẹ bá mi ṣe rest in peace fún Sisi Quadri I really love that guy but ọlọ́run ti mú lọ́sẹ̀ amen. wọlé sínú ìlú àmọ́ gbogbo tẹ́rítírì ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan làwọn àjèjì tí wọ́n ń gbé nípa ń wọlé ní mẹ́sàn-án mẹ́wàá tó jẹ́ wípé wọ́n tún wá ń lọ sínú igbó reserve tó yẹ káwọn military wà kí wọ́n máa ṣọ́ gbogbo ìlú. Nigerian military ọ̀rọ̀ yín máa ń pa wá lẹ́yìn gidi gan ni. ó ṣe jẹ́ wípé anytime tí bàbá wa Ìgbòho Òòṣà tí wọ́n bá ti jáde síta wípé àwọn fẹ́ lé àwọn agbénipa tó ń ba gbogbo àwọn ọmọ kóòtù òjíire láyé jẹ́ ìgbà yẹn lẹ́yìn náà máa bọ́ta lẹ́ máa bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ máa sọ jáde ní last time tí bàbá yẹn sọ̀rọ̀ náà lórí ọ̀rọ̀ àwọn agbénipa fúlàní tán wà nínú igbó rìsáàfù wa tán ń pa kúkúrú tán ń pa gúngùn tán ń pa ọmọdé tán ń pàgbà tán ń parúgbó tó jẹ́ wípé wọ́n tún fi tipátipá báwọn èèyàn lò pọ̀ bí kan nínú àwọn fúlàní herders bó ṣe jáde láti nọ́ọ̀tì náà nìyẹn tó ń sọ many many talk láti ìgbà tó dẹ̀ ti sọ many many talk yẹn tí bàbá yẹn tó ti dákẹ́ tí ò sàn kankan mọ́ àìtí rí ìkan nínú àwọn fúlàní ẹ̀dà sí yẹn kí wọ́n da àwọn èèyàn síta wípé gbogbo àwọn agbénipa yẹn wọ́n fẹ́ lé wọn lọ. so nísìnyí tí bàbá yẹn tún wá sọ ọ̀rọ̀ míì wípé gbogbo àwọn tó ń pààyàn àwọn fẹ́ lọ lé wọn àwọn sísítà wa bírọ́dà wa wọn ò lè lọ sóko mọ́ àwọn àgbẹ̀ ò lè lọ dáko mọ́ èèyàn ò lè lọ látẹ̀kọ́ lọ sí ìbàdàn èèyàn ò lè lọ káàkiri gbogbo ilẹ̀ yorùbá mọ́ àwọn agbénipa máa gbé wọn pa brọ́dà wa military ọ̀gá mílítírì ẹ jọ̀wọ́ ẹ̀yin ènìyàn ẹ bá mi gbé fídíò yìí lọ bá wọn torí pé mo fẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n rí torí a gbọ́ ọ̀rọ̀ tán sọ lórí ayélujára wípé tí wọ́n sọ wípé ẹ Ìgbòho Òòṣà àwọn gbọ́ wípé wọ́n ní wọ́n ṣe fídíò kan ṣùgbọ́n àwọn ò tí ì wo fídíò yẹn ẹ táwọn bá ti wá wo fídíò yẹn bí you anybody tó bá jẹ́ wípé nǹkan tó máa dà lúrú ni àwọn máa go for it tó bá jẹ́ pé nǹkan tó máa mú omi tútù sí ìlú ni then ó wà okay mo wá ní pé kí n sọ fún yín bọ̀dá military ṣé ọ̀rọ̀ tí bọ̀dá yẹn sọ bàbá wa Ìgbòho Òòṣà tí wọ́n sọ ṣé ó máa dàlúrú ni àbó máa tún lù ṣe ó máa tún lù ṣe ni nítorí gbogbo àwọn agbénipa tó wà nínú igbó tán bá ti lọ tán làwọn èèyàn máa lè dáko òun làwọn èèyàn máa lè máa lọ síletò kan síletò kejì òun ni gbogbo nǹkan ló ṣe máa máa rọrùn ní rọrùn nítorí gbogbo àwọn fúlàní tí wọ́n ń da màálù sínú oko tó ń jẹ oko tó jẹ́ wípé wọn ò jẹ́ káwọn àgbẹ̀ kí wọ́n lè dáko mọ́ tán bá sọ̀rọ̀ wọ́n á pa wọ́n sínú igbó àmọ́ ẹ̀yin military ẹ̀ eh, tí ì rí nǹkan kan ṣe sí i láti 1960 tí wọ́n ti jọ kó gbogbo wa papọ̀ yorùbá haúsá ìgbò ṣèbí wọ́n nàìjíríà lápẹ́ra wa ẹ̀yà wo ló ń kú jù ẹ̀yà ni wọ́n fi ikú pa jù apart from ẹ̀yàgbọ́n nínú nàìjíríà oríṣiríṣi èèyàn ló ń kú tó jẹ́ wípé tẹ bá máa gbọ́ agbénipa ni tẹ bá máa gbọ́ agbénipa ni broda military ẹ eh, tí ì rí fídíò kan tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nísìnyí ó yá ẹ̀yin náà wo fídíò yẹn. ọmọ kan náà wà nù atẹ́kọ̀ọ́ sùkúlẹ̀ wound tẹ́lẹ̀ nínú mọ́tò yẹn bí mọ́tò yẹn ṣe last dance ọmọ yẹn ó pe mọ́mí ẹ̀ immediately pé òun wà lọ́wọ́ àwọn kidnapper báyìí ìyá yẹn collapse òkú àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá pé padà ìyá yẹn ti kú wọ́n na ọmọ yẹn pé ó máa lọ bá ya rẹ̀ padà lọ́rùn wọn sọ fún mi pé ìwọ ọmọ kékeré yìí ó gbà níjọ́ kẹta kárí bẹ́ẹ̀ pé látijọ́ yìí táwọn ti ń nà ó fẹ́ kú àbí ọwọ́ mi gangan máa fi kọ́ omi tá à ń mu omi tí òkú ti kú síbẹ̀ táwọn wo òkú lórí rẹ̀ báyìí náà máa máa bù fún wa tá máa máa mu máa so gàrí mókè fún wa nínú lẹ́dà wọ́n máa fẹnu gbé èmi dẹ̀ mi kí mu gàrí mo sọ fún wọn pé yìí kí mu gàrí wọ́n lù mí ẹ̀ pé ó wà nílé bàbá rẹ̀ ló fi ń ra fáwọn wọ́n lù mí mo wọ́ débẹ̀ gbọ́dọ̀ sómi ni mo wọ́ débẹ̀ mo tún mu gàrí mo ṣe wá pe pásítọ̀ yẹn wọ́n sọ fún pásítọ̀ yẹn pé two million lówó ọmọ rẹ̀ ṣùgbọ́n ó san owó ọmọ kan náà tó wà níbí pásítọ̀ yẹn ò jiyàn rárá ó sọ pé kò sí wàhálà bọ̀ ẹ má bá fọmọ mi lóúnjẹ tó dà wọ́n ẹ má bá fọmọ rẹ lóúnjẹ olówó rẹ ti di three million pẹ̀lú tọmọ yẹn ó jẹ́ five million pásítọ̀ yẹn nípa kó wá ẹ má wọ̀rí owó tó kéré jù bẹ́ẹ̀ ni is one million owó tó lè san tó kéré jù ọmọ yẹn tó ṣe ní rúdì tó ọmọ tata lè wọn bẹ three million ló san pẹ̀lú bí yẹ́ẹ̀ ṣe kú tó sọ fún wọn pé yóò òun kú three million. mo béèrè pé gbogbo àpá tó wà lọ́wọ́ rẹ̀ nígbà tó dé lójú àpá bí tán ti nà ẹ́ nìyẹn. ṣé ńgbà tẹ wá wo fídíò yẹn ṣé ẹ wá rí wípé ó lẹ́tọ̀ọ́ kí bàbá yẹn lọ lé gbogbo àwọn fúlàní agbénipa nínú igbó àti wípé mo fẹ́ bi yín ní ìbéèrè kan o ó ṣe jẹ́ wípé àwọn nǹkan tó máa ṣèlú láǹfààní lẹ máa ń láìkì kẹ́ máa sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ kí n rán yín létí ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn agbénipa tí wọ́n ń gbéyàn pa káàkiri ilẹ̀ kóòtù òjíire yìí ṣe mọ̀ wípé aṣọ mílítírì tẹ̀ ń wọ̀ yìí làwọn náà máa ń wọ̀ náà máa fi ń gbé àwọn èèyàn pa àmọ́ látìgbà tí àwọn aráabí yìí tí wọ́n ti ń wọ̀ kò kí ń ṣe òru nìkan o wọ́n tún máa ń wọ̀ lọ́sàn-án gangan wọ́n á tún wọnú stíríìtì wọ́n á kó àwọn èèyàn lọ mílítírì dẹ̀ ni aṣọ tán máa ń wọ̀ ṣé a fẹ́ máa sọ wípé àwọn mílítírì ló ń pa wá ni torí wípé àìtí ìbí yín bóyá nítorí ẹ̀ lẹ́ẹ̀ ṣe tí ìmọ̀ lọ́ràn torí pé tí àwọn ọmọ kóòtù òjìrè bá wọ aṣọ sójà a máa ń rí bí àwọn sójà ṣe máa ń lù wọ́n nílùkulù lójú títì wípé wọ́n wọṣọ sójà lásán àmọ́ àwọn tó ń gbéyàn pa àwọn tó ń pa ọkùnrin tó ń pa obìnrin tí wọ́n ń fi tipátipá báwọn èèyàn lò pọ̀ wọ́n ń wọṣọ mílítírì ó yẹ kẹ́ ẹ ti jáde by now kí ẹ ti àdírẹ́sì ẹ̀ wípé kí ló dé tí àwọn tó ń gbé nípa nínú igbó tó ń wọṣọ mílítírì tó tún ń gbé ìbọn mílítírì dání àmọ́ ẹ sọ̀rọ̀ ṣé ó dún fún wípé àwọn ẹ̀yà kan ń ṣẹrú lábẹ́ ẹ̀yà kan ni torí pé kò yé wa ni o la ṣe ní béèrè bàbá wàyí ọ̀rọ̀ tó sọ kò kí ń ṣe ọ̀rọ̀ burúkú rárá rárá kò dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ tó máa dàlúrú ọ̀rọ̀ tó da gidi gan ni bá a ṣe ń sọ̀rọ̀ gan ó yẹ kẹ́ ẹ kó àwọn mílítírì tẹ̀lé bàbá yẹn ni kí wọ́n lọ lé gbogbo àwọn agbénipa ẹ àwọn agbénipa fúlàní tí wọ́n wà nínú igbó kí wọ́n lọ lé wọn dànù ṣe mọ̀ pé gbà yẹn la máa máa dunnú pé àwọn mílítírì wa wọ́n ń dáàbò bò wá nítorí wípé nǹkan tẹ́ ẹ wà lọ́ndà ẹ̀ ni wípé kẹ́ ẹ dáàbò bo country military ó dún fún wípé kí ẹ dáàbò bo country àmọ́ country tó yẹ kẹ́ ẹ dáàbò bo yẹn àwọn tó wá ń pa ènìyàn nínú country yẹn aṣọ tẹ́ ẹ̀ ń wọ̀ fi ṣe ìdáàbòbò ní country làwọn náà ń wọ̀ fi ń ṣekú pa àwọn èèyàn kí la fẹ́ sọ ṣáà fẹ́ sọ wípé ẹ̀yin lẹ rán wọn níṣẹ́ ni. Shani ṣáà fẹ́ sọ wípé aṣọ yín tó ń wọ̀ yẹn ẹ̀yin lẹ̀ ń kó fún wọn kí wọ́n máa wọ̀ ni nítorí ẹ̀ àdẹ̀wá sọ wípé bóyá ẹ mọ̀ nǹkan kan nípa ẹ̀ àmọ́ nǹkan tá à ń sọ ni wípé ẹ kọ̀ láti jáde wá láti wá àdírẹ́sì ẹ̀ àmọ́ nígbà tí bàbá wa ṣifolóyè Sunday Igboho Òòṣà owó bàbá dá mì à ń lé bọ̀ lẹ́yìn jagunlabi ń lé ara wájú tán wá jáde wípé àwọn ṣetán láti gba ìran àwọn lẹ̀ lọ́wọ́ ikú abẹ́ mọ̀ pé bàbá yẹn yorùbá ni ọmọ yorùbá ni tí yorùbá bá rí yorùbá ẹgbẹ́ tó ń kú tó bá jẹ́ yorùbá aláàánú tó ní nǹkan tó lè fi ràn án lọ́wọ́ ó yẹ kó ràn án lọ́wọ́ ni ìrànlọ́wọ́ náà ni bàbá yẹn ń ṣe ṣebí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yà ìmíì tẹ́ ẹ jẹ́ fúlàní bóyá fúlàní ni yín bóyá wúsá mi ò mọ̀ tẹ́ ẹ bá rí ẹ̀yà ẹgbẹ́ yín tó ń kú lọ àbí nǹkan burúkú ń ṣe tẹ́ ẹ bá nípa láti ràn án lọ́wọ́ ẹ ràn án lọ́wọ́ ni ẹ má rò wípé bóyá nítorí aṣọ àbí ipò tẹ́ ẹ bá sọra yín kalẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ wípé ẹ wò wípé à ẹni yìí nílò ìrànlọ́wọ́ mi tẹ́ ẹ dẹ̀ ní ẹ̀mí ọlọ́run lọ́kàn ẹ ràn án lọ́wọ́ ìrànlọ́wọ́ ni bàbá yìí fẹ́ ṣe fún ará ìlú kò kí ń ṣe wípé ó fẹ́ da ìlú rú kí ló fẹ́ da ìlú rú fún ẹ wo ẹ̀yin Nigerian military ẹ fi bàbá yìí lọ́rùn sílẹ̀ o nítorí wípé olódùmarè ló rán níṣẹ́ o kò ṣẹṣẹ kankan iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe gangan gangan ni bàbá yìí ń ṣe nítorí pé ẹ̀yin gangan gangan ló yẹ kẹ́ ẹ dáàbò bo ará ìlú àmọ́ láti 1960 tí ikú ti ń pa àwọn ọmọ kóòtù òjíire ẹ ẹ̀ tí ì dáàbò bo ará ìlú ẹ ẹ̀ dáàbò bo ará ìlú torí pé tẹ́ ẹ bá dáàbò bo ará ìlú ni kò ní worst débìbà àwọn tẹ́rítírì tó yẹ kẹ́ ẹ mójútó torí pé mílítírì ló máa ń mójútó tẹ́rítírì láti fi dènà àwọn èèyàn burúkú tó bá fẹ́ wọlé sínú ìlú àmọ́ gbogbo tẹ́rítírì ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan làwọn àjèjì tí wọ́n ń gbé nípa ń wọlé ní mẹ́sàn-án mẹ́wàá tó jẹ́ wípé wọ́n tún wá ń lọ sínú igbó reserve tó yẹ káwọn mílítírì wà kí wọ́n máa ṣọ́ gbogbo ìlú àwọn ìlú táwa mọ̀ tó jẹ́ ìlú tó tí kọ́ńtírì wọn ti ń ṣiṣẹ́ inú igbó wọn làwọn mílítírì wọn máa ń wà wọ́n lè ní headquarter nígboro bọ̀ inú igbó wọn làwọn mílítírì máa ń wà nítorí rísì tó fi máa ń wà nínú igbó ni wípé wọ́n mọ̀ wípé àwọn àjèjì easy láti gba ẹ̀yìn odi wọ inú ìlú láti wá ṣọṣẹ́ fáwọn ará ìlú wọn àmọ́ gbogbo inú igbó wa tó yẹ kẹ́ ẹ jókòó sí ẹ jókòó sí àwọn àjèjì ló jókòó sí àwọn àjèjì tó dẹ̀ jókòó sí yìí wọn kì í ṣe àjèjì lásán àjèjì tó máa ń pa èèyàn nípakúpa tó máa ń gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ nígbà tí ọba mẹ́ta kú nílẹ̀ Yorùbá ọ̀gá mílítírì ẹ̀ sọ nǹkan kan sí ṣebí ìlú tí ẹ̀ ń dáàbòbò ní ọba mẹ́ta ti kú ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kú ọ̀gá mílítírì ẹ̀ ẹ̀ sọ nǹkan kan sí i ó ṣe wá jẹ́ wípé àsìkò yìí lẹ wá ń sọ̀rọ̀ ẹ wò ó ẹnìkan ò lè ṣe ẹrú ẹnìkan Nigeria is equally as they said that Nigeria one Nigeria a mọ̀ wípé one Nigeria kọ́ la wà nítorí wípé tó bá jẹ́ one Nigeria ni ó yẹ kí àwọn ẹ̀yà tí wọ́n rúlù kí wọ́n máa dáàbò bo ẹ̀mí ará ìlú nítorí ẹlẹ́yàmẹ̀yà ló máa ń ṣe ìjọba nínú wọn Nàìjíríà ẹ̀yà tó bá wà lórí oyè náà ló yẹ kó máa dáàbò bo gbogbo àwọn ẹ̀yà tó kù tí wọ́n kó sábẹ́ ẹ̀ àmọ́ àwọn ẹ̀yà kan wọ́n máa máa dáàbò bo ẹ̀yà kan wọ́n á fi àwọn ẹ̀yà kan lẹ́ sílẹ̀ tó tútù táwọn ará ẹ̀yà yìí bá wá rí wípé kò yẹ kó máa lọ báyìí wọ́n á dìde wọ́n á sọ wípé àwọn fẹ́ dáàbò bo àwọn èèyàn wọn ṣe wá rí wípé kò ń ṣe wípé bàbá náà fẹ́ dà lúrú ń bànú bàbá yẹn ò dà lúrú ó fẹ́ tún ìlú ṣe ni ṣe wá rí wípé bàbá yẹn kò ṣe nǹkan burúkú tó fẹ́ àfẹ́ẹ̀tì ìlú kò ṣe nǹkan tí ò da tó lè àfẹ́ẹ̀tì ìlú ohun tó sọ ni wípé kí ààbò kó wà nílùú kí ara lè rokùn kí ara lè ro ẹdìyẹ gbogbo ẹ̀yin Nigerian ministry ẹ fi bàbá Ìgbòho ẹ fi wọ́n sílẹ̀ o wọn ò ṣe ẹ̀ṣẹ̀ kankan nítorí wípé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wò náà ikú tó ń pa ọmọ kóòtù òjire àti gbogbo Nàìjíríà àsèhò kò kí ń ṣe ikú kékeré ikú yẹn ti pọ̀ ju o tí ẹ bá ní kẹ́ ẹ wò dáadáa ní àmọ̀ràn ọmọdé tèmi ó yẹ kẹ́ ẹ fi ọwọ́ ṣiṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú bàbá yẹn ni kí wọ́n lè lé gbogbo àwọn tó ń yọ ibi tẹ́ ẹ ti ń ṣe iṣẹ́ ní ìlú kí wọ́n lè lé gbogbo wọn lọ kí ìlú ba lè rojú kó ba lè ráyè kí iṣẹ́ ti yín gan náà ba lè dínkù torí wípé tí ìlú bá rojú bá ráyè lẹ́ẹ̀ni máa gba kéèsì lójoojúmọ́ pé ẹ wọ́n tún ti pààyàn bẹ́ẹ̀ yẹn o wọ́n tún ti pààyàn bẹ́ẹ̀ yẹn o wọ́n tún ti pààyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni máa gbọ́ oríṣiríṣi bad news àmọ́ tí ìlú ò bá ráyè tí ò dẹ̀ rojú oríṣiríṣi bad news iṣẹ́ èdè máa pọ̀ gan lọ́rùn yín nítorí ẹ̀ ará ìlú náà wọ́n lẹ́tọ̀ọ́ láti dáàbò bo ara wọn ìyẹn ló ń pè ní self defence bẹ́ẹ̀ ni èmi ò dẹ̀ rò pé ó wà ní abẹ́ constitution kan àbí abẹ́ law wípé èèyàn ò lè ṣe self defence tí èèyàn bá fẹ́ ṣe nǹkan tí ò dáa fún yàn lábẹ́ òfin tí ẹni yẹn bá gbé nǹkan olóró dání ẹni tó fẹ́ ṣe tó fẹ́ ṣe nǹkan burúkú fún wọn ó ní ẹ̀tọ́ láti wá nǹkan olóró yẹn láti fi dìfẹ́ǹdì ẹ̀mí ẹ̀ náà láti má jẹ́ kí nǹkan olóró tẹ́ni yẹn gbé dání kó wá wọlé sí lára ìyẹn lábẹ́ constitution ni o tí ẹ bá wá gbọ́ fídíò yẹn dáadáa the same thing náà ni bàbá yẹn sọ wípé àwọn tó ń pààyàn yẹn kí àwọn náà lọ fèsì wọn láti dìfẹ́ǹdì ẹ̀ ìyẹn ló ń pè ní self defence so ìyẹn ò kí ń ṣe pé bóyá èèyàn fẹ́ dà lúrú that is self-defense ẹ mọ kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ bá mi pín ètò yìí o ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ kí ẹ wá bá mi gbé lọ bá broda military tí wọ́n sọ wípé bóyá bàbá wa fẹ́ dà lúrú kí wọ́n lè mọ̀ wípé bàbá wa ò dàlúrú o ẹ bàbá wa fẹ́ tún lù ú ṣe ni olódùmarè ọba àdániwáyé kò ní jẹ́ kẹ́ rí un gbé sọnù bí ò kì ṣe bí ọmọ ó dàbọ̀ ó dìgbà kan náà. bí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní àárín Ìbà Gani Adams àti olóyè Laji Abbas a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ti ní kí yẹn kó kó yanjú àwọn èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá wọ́n ti dá sí Justice Moshood Abbas wọ́n ti dá sí àwọn ni wọ́n jẹ́ àròlé wọ́n jẹ́ Eh, the head of the family àwọn um, olóyè Laji Abbas wọ́n ti dá sí àwọn èèyàn kàkàkàkà nílẹ̀ nílùú Ìbàdàn àwọn olóyè Ìbàdàn wọ́n ti dá sí wọ́n dẹ̀ ti yanjú ẹ̀. olóò Mr Wisdom a mọ̀ pé àbúrò Sunday Igboho ni ó jáde síta ó bọ́ sí ó ń sọ ó ń sọ trash ó ní òun fẹ́ pẹ̀tù sọ́tún wá tòsí ọgbà tó débẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ a dẹ̀ mọ̀ pé Sunday ló ràn torí a rí pé nígbà tí ọ̀rọ̀ yẹn lọ olóyè Laji Abbas ó hype Sunday Igboho a gbọ́ from our own intelligence gathering a gbọ́ bí Sunday Igboho ṣe pé àwọn èèyàn pé ah Laji abas. ó sọ̀rọ̀ wa dáadáa o ẹ̀yin méjì mẹ́ta ẹ jáde o ẹ lọ ṣe program kẹfì báàkì ẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ́lẹ̀ o gbogbo ẹ̀ náà làwa náà gbọ́ tí yẹn jáde tó ń sọ tó ń sọ wọ́nranwọ́nran àgbọ̀ yẹn wọ́n ṣe rí nǹkan tó jẹ́ kí n jáde síta lé ní gangan tó dùn mí jù tí mo fi jáde síta tí mo ṣe wò pé àwọn ò fẹ́ dá gbogbo àwọn rífrafin yẹn lóhùn tẹ́lẹ̀ àwa wò wípé ká jẹ́ kí Sunday fúnra ẹ̀ jáde síta kó jáde síta kó gbórí jáde kó ta sí ààrẹ directly because àti monitor ẹ̀ láti ìgbà tó ti dé láti Germany tó wá ṣòkò mọ́mì ẹ̀ kọ́lọ́n kó tẹ́ bá wá sí afẹ́fẹ́ rere gbogbo wa náà lánìyà làdẹ̀ ń gbàdúrà káwọn ìyá wa kí wọ́n dàgbà kán dògbò kí oníwájú kó mọ̀ kẹ́yìn kẹlẹ́yìn má kó má ṣèwájú kádẹ̀ lè dúró láti ṣẹ̀yìn wọn. dídé tó máa dé tó ṣe the first video tó ṣe bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ló sọ pé ẹ. Eh, nígbà tí ọ̀rọ̀ olóyè nígbà tí ọ̀rọ̀ Jonathan onìkan lòun jáde onìkan lòun sọ̀rọ̀ kìnnì kan onìkan lòun jẹ́ ẹni. mo fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ mi ò dẹ̀ ní jẹ́ kí táìmù lọ let me come straight to my point. <laughs> lẹ́yìn kọ́lọ́mbà wa lọ́ra ẹ̀mí bàbá wa Bọ́lá Ahmed Tinubu akọlù tó ṣẹlẹ̀ sí Yorùbá lọ́wọ́ yìí Yorùbá àti mọ̀ nǹkan tó jáàmù wa rárá àti mọ̀ nǹkan tó jáàmù wa àtọ̀ àti <laughs> mọ̀ nǹkan tó jáàmù wa yẹ kí n fi fọ́tò olóyè Sunday Igboho because I will be always proud of you ẹni tí o bá láìkì bí mo ṣe ń hype olóyè Sunday Igboho kóun náà dúró de fúṣọ̀ tiẹ̀ kó máa wo nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ torí kẹ́yìn tèmi má bàa bàjẹ́ kíntàn ìyá má bàa jẹ́ tèmi ló yẹ kí n sọ́pọ́tì bàbá wa yìí lórí pé anybody tó bá ti jáde tó dìde lóòótọ́ àtòdodo láti save life wa nílẹ̀ Yorùbá it's good to follow him no competition zero zero competition because tá a bá ní a fẹ́ máa gbọ́ bí tí lágbájá ti ṣe mistake tí tàmẹ̀dó ti ṣe mistake ọlọ́run ajá padà bọ́nú yà tá a bá ṣọ́ra ọlọ́run ò ní jẹ́ ká kú sínú yà tá a bá be careful lórí pé ẹ̀ ó sọ pé ṣó yẹ kó sọ pé kò sọ pé àwa yorùbá ibo là ń lọ ibo ló kù fún wa wọ́n ní wọ́n kọ́ kára kan sí òkè ogun àwọn fúlàní kára yẹn tóbi gan a dẹ̀ ń pariwo láàrin àwọn pípín sọ̀rọ̀ àǹdí wa tán àwa wá ń pariwo láàrin mo sọ kinní kan fún gbogbo ọmọ yorùbá tẹ́ ẹ̀ bá gbàgbé yìí ẹni tó bá ti ń fọ́lò mi ti pẹ́ á rìmáìndì nǹkan tí mo sọ yìí mo ní ẹ fẹ́ láṣeyọrí nílẹ̀ Yorùbá àbí ẹ fẹ́ gbé ohun rere ṣe ẹ fẹ́ ká bí ẹdìyẹ mọ́ <laughs> ẹ jẹ́ kí n wọṣọ mi dáadáa kí n tó sọ̀rọ̀ yẹn mo ní ẹ fẹ́ ká bí ẹdìyẹ mọ́ the only solution kan ṣoṣo ni pé ká lọ ṣe ẹ̀bẹ̀ àgbà gbogbo àwọn tá a ti fibi sú tán ti ṣe oore fún wa tán ti gbé ilẹ̀ Yorùbá gẹ́gùn tán ti gbé wa ṣépè kí gbogbo ọba aládé pátápátá tó dìde lórí ọ̀rọ̀ yìí kó lọ ṣe ètùtù ẹ̀bẹ̀ àgbà yìí tẹ́ ẹ bá mọ̀ pé fẹ́ láṣeyọrí tọ́ba bá mọ̀ kó fẹ́ máa gbé orí àpèrè ṣe nǹkan rere tí politician wa bá mọ̀ pé òun fẹ́ gbé orí àpèrè láṣeyọrí táráàlú bá mọ̀ pé àwọn fẹ́ gbèlú láti ní ìfọ̀kànbalẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ ré ègún yẹn dànù ná láì jẹ́ bẹ́ẹ̀ a lè bọ́nú ẹ̀ kì í ṣe pé mo ráwọn kan tó jáde nígbà yẹn tán ní ẹ́ ẹ̀gún ṣé gbogbo èèyàn lè gún wá ń mú ni ṣé kí ilé kan mo lè ṣe báyìí ẹgbẹ́ mi padà sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ ó dẹ̀ láti ìgbà yẹn náà ó wá lójú ariwo tí mò ń bá tí mò ń bá tí mò ń pa tó bá kidnap èèyàn mi ń post yẹ mi there was shame of anything I just focus where I'm going ẹ̀yin politician lẹ́yìn bàbá Tinubu ẹ̀yin politician Yorùbá lórí bàbá Tinubu mi ní parọ́ bàbá yẹn try o ẹni tó bá lójú inú ló lè mọ̀ o ẹni tó bá lójú inú ló lè mọ̀ àárín ìjà lọ ló wà o àárín ìjà lọ lejò tí wọ́n wà o ẹ gbà bẹ́ẹ̀ no story ẹ̀yin senators wà nílẹ̀ Yorùbá tẹ wà ní Nàìjíríà tẹ wà l'Àbújá ẹ̀yin ministers commissioners local government chairmans eléyìí tó bá wíkẹ́ẹ̀dì láti ṣe Yorùbá lóore nínú yín Ọlọ́run máa pa yín rẹ́ nínú ayé ni eléyìí tó bá wá ní mindset gidi lórí Yorùbá pé ah tí n bá jẹ́ olórí màá ṣe dáadáa ju bí àwọn ọmọ Yorùbá ṣe lérò lọ Ọlọ́run á jẹ́ ó débẹ̀ Ọlọ́run á jẹ́ ó dépò olórí yẹn mo bẹ Ọlọ́run fún ẹ kọ́lọ́run jẹ́ ó dé ìwọ tó bá ti ní good mindset fún wa nílẹ̀ Yorùbá yìí kódà àìrò pé o máa dólórí o máa padà débẹ̀ á ṣe mọ́ ẹ lára gbọ̀wọ́ tó bá ti ń rò pé wàá ṣe títì kan wàá fi ibìkan lẹ̀ kí ìyá lè jẹ wọ́n dáadáa Ọlọ́run náà á pa ẹrẹ́ nínú ayé kò ní jẹ́ ó dé ipò tó máa fi fìyà jẹ wá gbogbo ọmọ Yorùbá ẹ ṣàmì ẹ̀ lẹ́yìn bàbá Tinubu ta tún ni wise action man tó kù tá a máa gbọ́kànlé ibi tí bàtà ti fa ta lẹ́sẹ̀ ní kẹ̀jẹ́ kárán ẹ jẹ́ ká stop lórí ọ̀rọ̀ baba Gani Adams àtolóyè Sunday Igboho gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pa ẹ̀ nonsense lẹ́ ń ṣe pure nonsense wàláì tí Gani Adams bá fẹ́ dìde gẹ́gẹ́ bí jagunjagun kan dìde tolóyè Sunday Igboho bá mọ̀ pé ah ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún Yorùbá lélẹ̀ fine kan continue but for now àwọn kan sọ pé ah olóyè Sunday Igboho wọ́n padà sí US wọ́n padà sí London wọ́n padà sí Germany wọ́n ṣe kó tó ké ṣé olóyè Sunday Igboho sọ fún ẹ pé àwọn ń bọ̀ ní Nàìjíríà tó fi rí wọn bẹ̀ ni tó wá di pé gbàtẹ́ni ẹlẹ́ni wá padà ṣé dágbére fún ẹni pé tí n bá ti dé o mi ní lọ mọ́ o màá jókòó tì èmi Saheed Ire ẹ máa ẹ wojú mi dáadáa mò ń bẹ nínú àwọn tó lé májàsọ́lá lọ èmi èmi mo mọ̀ pé ọ̀pọ̀ èèyàn wà o tá máa sọ fún máa Igboho ṣàpé ó yá ó yá kọ́kọ́ padà náà bọ̀ èmi Saheed Ire ń bẹnu àwọn tó lé Ìgbòho ṣà lọ pé dádì bàbá ní kí n wá kí n wá ṣe interview fáwọn kí n wá sílé tó lọ́jọ́ tá a ṣe òkú màmá final burial ẹ mọ̀ pé ẹgbẹ́ ilé wọn la ti ṣe àṣetọ́ tó yẹ kí n lọ lé wọn ká lọ ṣe final celebration bẹ̀ mí lọ mo padà sílé bàbá mi sì wò pé ah ìrọmọ mi ìrọmọ mi kí ló dé bàbá sì Saheed Wálé tó bá ti ń bọ̀ jẹ́ mọ̀ mi lọ torí pé inú mi ò dùn mọ́ ṣìṣe dúró lé yẹn for now i'm not happy olóyè Sunday Igboho dẹ̀ mọ̀ pé nǹkan tí n bá ní ṣe mi ní ṣe because mi ìmọ̀ bọ́ ṣe rẹ́rìn sí yàn lẹ́yìn mọ́ yín mú léyàn lórí ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ ó pè mí kí n jẹ́ kó mọ feelings mi pé i'm not happy with you be going be going first iná àwọn ọmọ Yorùbá tẹ́ ń jà fún yín àwọn tó ń pariwo ebi ẹ jẹ́ kó dé àsìkò election ó lè ṣe olú kan bẹ́ẹ̀ sí pé ten thousand ẹ máa rí wọn tata róró yà wọ́n ṣòro jà fún ẹ̀yin òyìnbó wa ti ṣe onílàákàyè ló lè mọ fíìmù tó ṣẹlẹ̀ láàrin lọ́balọ́ba àti olóyè Sunday Igboho kábíyèsí gbogbo ẹ̀yin ọba Yorùbá mo gbé fún yín ojú kò ní tì yín Ọlọ́run kò ní padà lẹ́yìn gbogbo ẹ̀yin tí mo ti bú rí mo kó ìbú mi jẹ ẹ mọ́ bínú. àwọn náà wá wùwà àgbà mo mọ̀ pé àwọn tó ń wo social media tán àwọn complainant social media àwọn á máa dààmú kiri ni ọ̀rọ̀ Yorùbá ò lè yé wọn torí pé nǹkan tó fẹ́ máa mọ̀ ni pé they want to know how far about us kán tún lè lọ gbé fún àwọn ínfọ́mántì wọn tó ń jẹ́ fúlàní ọmọ yorùbá náà ikú lé ń bẹ nínú nǹkan tó ń pa yorùbá lọ́wọ́ now àwọn ọba yẹn wọ́n wá pé wọ́n invite olóyè Sunday Igboho wá sáàrin wọn wọ́n wá pè wọ́n on media online wọ́n wá show wọn lójú screen wọ́n wá bá àwọn kábíyèsí sọ̀rọ̀ mo mọ̀ pé àwọn kábíyèsí yẹn náà máa wà lára àwọn tó máa gbé Sunday kọ́kọ́ kúrò nílé náà olóyè Sunday Igboho wá pàṣẹ méjèèjì fún nílàákàyè níbi táwọn aláìgbọ́n ti ń dààmú kiri ó ní tí wọ́n bá fẹ́ tó bá pè wọ́n lóru àwọn adé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dọwọ́ ẹ̀yin àgbààgbà gẹ́gẹ́ bá ṣe máa ń sọ tẹ́lẹ̀ ipò dọwọ́ ẹ̀yin àgbààgbà ó má dà pé ẹ Sunday ni o ẹ rí i pé máàlù mílítìrì kan ó jáde Fúlàní ni ó ń darúkọ Sunday Ìgbòho Sunday Ìgbòho Sunday Ìgbòho lórí ó tún wá ń dárúkọ nàìjíríà constitution ẹ jẹ́ kí n máa yé yín gbogbo yorùbá tẹ́ ẹ̀ bá kúrò nínú nàìjíríà ẹ̀ lè bọ́ nínú ìyà nàìjíríà constitution làwọn idiot fúlàní fi ń rékì yín ṣé ẹ bá jẹ́ ká bí wọ́n léèrè ṣé nàìjíríà constitution wọ́n sọ fún wọn pé kí fúlàní máa pa yorùbá anyhow Just one question. Is it Nigeria constitution that tell Fulani to be killing all those our farmers? Just simple question. But tó bá ti fẹ́ rojọ́, tó lórí burúkú wọn bá ti fẹ́ rojọ́, wọ́n ní ah, eh, Nigeria constitution, we will look the video, when we see the video, we never see the video, video kill you there. Kudos to you ẹ̀yin kábíyèsí siwanile yuba. Yorùbá. Sunday Igboho rọra gbọ́rọ̀ sáwọn onílàákàyè lẹ́nu, wọ́n rọra gbé pálí wọn pẹ́pẹ́pẹ́, ó dọ̀hún ẹ kọ́kọ́ lọ ná jẹ́ ká pè ẹ́ ó máa wà nínú rẹ́kọ̀dù pé àwa la pè ẹ́ kókó wa kọ̀yà fún wa kò ní sí pé bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa wò yín bíi terrorist tẹ́ bá dé tán oyè làgbà ń wò ẹ̀yin olóṣèlú wa ẹ tètè jáde bọ́ síta báyìí ìwọ tó ṣe wà ní kọmíṣánná lọ́wọ́ tó dẹ̀mọ̀ kó máa di president lọ́la tètè jáde lọ́la báyìí torí pé tó o bá jáde lórí ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ yìí tó bá fẹ́ padà gbé president a máa béèrè lọ́wọ́ ya ẹbí tó wà àwọn tí ò ní béèrè ò ní béèrè o tẹ bá believe pé bí ẹlẹ bí selection ṣe fẹ́ máa lọ nínú election nìyẹn kò lè continue báyẹn mọ́ àsìkò tẹ bá ti fẹ́ gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin onílànà dí ògùn torí àwọn pípò yìí ẹ lọ́ máa bẹ̀gùn lọ́wọ́ ẹ̀ sí wọn kẹ́ máa bèṣù lọ́wọ́ ẹ̀ sí wọn tó bá yẹ pé lágbájá irọ́ ló ń pa tó bá yẹ kó máa kó yàjẹ́ wá nìkan bá báyìí kó dé bá ibẹ̀ lọ́mọ àlè àtọmọ ọkọ ti máa yọjú tó ráwọn ọmọ dáadáa náà wà náà àwọn politician ẹ̀ kì í ṣe gbogbo wọn lórí burúkú now ta ló kàn ta la fẹ́ gbọ́ kí làgbọ́kànlé àwa Yorùbá ní the next ẹ gbàgbé ọlọ́run máa dá ẹ̀mí bàbá wa bọ́lá ahmed tinubu sí wàláì wọ́n máa lo eight years kò sí nǹkan kan tẹ́nìkan kan rí ṣe sí bóyá jẹ́ nìyẹn tó bá wá wù yín ẹ̀yin yorùbá kẹ wá fọwọ́ ara yín ṣera yín kẹ lé tinubu kúrò ń bẹ̀ ẹ jẹ pa pálágídí ìyà torí kò tí ì sẹ́nìkan tó gbádùn báyìí tẹ́mi sì rí tí mo sì rí as politician tó lè lọ fún president tó strong mi ì tí ì rí Sowore Sowore tí ni mo tún rí bọ́ mi ì mọ bí Sowore ṣe wà active sí because Sowore ló sì ní liver tó sì lọ presidential yẹn pé láyé sẹ ẹ̀yin àbáyé ẹ̀ nìran mo dẹ̀ láìkì ẹ̀ tó rọ́ ọmọ Yorùbá ni akíkanjú dẹ̀ ní ṣòwò rẹ̀ àmọ́ ó yẹ ká níbi at least bí Yorùbá ṣe pọ̀ tó ìwọ yẹ kó jẹ́lẹ̀ nìkan lẹ̀ máa tà mi ò lè wá kú ò lè jẹ oyè ilé bàbá ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ strong politician ẹ jáde gẹ́gẹ́ bí ọmọ kan Yorùbá ká mọ̀ yín ẹ jáde ká mọ̀ yín tí bu Hausa ò bá gbé yín wọlé ìbò Yorùbá gbé yín wọlé tí Yorùbá ò bá dẹ̀ lè dá gbé yín wọlé àpín ni à lè ṣerú Fúlàní mọ́ láéláé ẹni kí mi ò sọ̀rọ̀ látọjọ́ ìmọ̀kànrán adákẹ́ torí pé mi ò fẹ́ máa bá wọn já àwọn kan sọ̀rọ̀ mẹ́wàá láńkà àbí nǹkan tọ́ gbogbo yẹn nù ọmọ yẹn wá nǹkan tó máa fi strẹ́ẹ̀dì ni ọmọ tí gbogbo ẹbí ti kọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó ń ṣe kọ́sítọ́ọ̀mù àbí róṣètì ló pè mí gbà kan ló bá mi sọ̀rọ̀ ẹ̀ mo pé kò sọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ yẹn filẹ̀ ẹ ká rọbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ because many people see their self complaining but because but me I focus on what is doing us solution sí nǹkan tó ń ṣe wá gangan ní kókó mi ìgbà bú dé bẹ́ẹ̀ báyìí tí mo bú baba Gani Adams bí ìgbà téèyàn lọ́pọ̀ lọ ni ó bá dé bíbá tó ń bó lórí Sunday bíbá torí ẹ ti dàrú ni because nǹkan tó ń ṣe ẹ́ kọ́ nìyẹn nǹkan tó ń ṣe ẹ́ kò wá solution sí then get out kóníkálukú gba ibi iṣẹ́ ẹ lọ mo rò pé àbọ̀rọ̀ tí mo sọ ìyá ti yé èèyàn lónìí àkàyè dáadáa ire o. tó ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú òtòtò ní ẹ rí pé tó ọ̀hún dùn ó lárin ni ó ní gbọ́ngbọ́n nú ẹ o bàbá ti ṣèlérí àwa la sọ̀rọ̀ ṣẹ́ a kì í ṣe àsọ̀rọ̀ dànù èyí tá a bá ti sọ fún yín dandan ni pé ká mú ṣẹ tó kò ní jù báyìí lọ o kì í pọ̀ kó dùn ṣókí báyìí òun náà lọ́bẹ̀ oge àmọ́ àwa làwa ò máa ẹ̀yin náà làwa ò bá ẹ má gbàgbé ẹ máa bá ń like ètò kẹ́ ẹ máa bá ń share o bákan náà ẹ máa bá ń subscribe